wà nínú ilé ó máa ń ṣe bí kájọ wà ní gbogbo ìgbà ni bí kí n má fi ẹ́ sílẹ̀ nígbà kankan ló máa ń ṣe mí olólùfẹ́ mi àmọ́ bàbá ẹ máa ń bà mí lẹ́rù tí ò bá ṣe pé mo pè ẹ́ tó sọ fún pé dáàdi ẹ ti ń sùn báà lọ ṣe máa rira lé ní ṣé mo kó mò sún ní rí ẹ gbogbo ká dẹ̀ máa ríra ká máa ríra tó jẹ́ kébé ti sú mi ó ti sú mi ẹni tí mo fẹ́ fẹ́ sí gẹ́gẹ́ bí aya kí wá máa wá máa rìn káàkiri lẹ́gbẹ̀ẹ́ ògiri ah, ó ti sú mi o. kò kí n ṣe ìwọ nìkan ló sùn ó ti sú èmi gangan fún alára mi mi ì understand nǹkan dájú mi ṣe mi ì mọ nǹkan tí mo mi ẹ tó wà àgbàdá dì mí tó fi jẹ́ pé dáàdì mi ò kì í fẹ́ rí mi mọ́ mi ẹ̀ látàn rárá rárá kódà dáàdì mi ń tẹ̀ mọ́ mi létí lójoojúmọ́ pé àwọn ò fẹ́ rí mi pẹ̀lú ẹ̀ àwọn ò fẹ́ rí mi pẹ̀lú mọ́ mi ẹ̀ náà ó ti sú mi mi mú nǹkan tá a fẹ́ ṣe sí i. Ah. mo dẹ̀ ń bá wọn mi sọ̀rọ̀ yìí náà ní gbogbo àná máa ń bá wọn sọ̀rọ̀ màá níbi kó wá rí dáàdì ẹ nǹkan tó bá wà láàrin wọn kó ojú ẹ kó má fi tiwọn kó má fi àfẹ́tì àwa káwọn ni máa bẹ̀rẹ̀ àníyàn tiwa lọ gbogbo inú ìbẹ̀lẹ̀ gbogbo inú ká máa yọ wá ká máa ríra wa yìí ah, kó ojú ẹ̀ ń sàn fọ̀rọ̀. kìlọ̀ fún ẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kọ́ ẹ̀jẹ̀ ni mo fẹ́ pa ẹ́ nì. lọ́sì ìdán. sábà bí ìyá o fẹ́ ọmọ tí wọ́n máa ń bá sọ̀rọ̀ tí ò kì í gbọ́ ó dẹ̀ kẹ ló ni mo ti wọ̀ nẹ́ mi ò fẹ́ ríwọ pẹ̀lú ọmọ Fọláṣadé rárá rárá ṣé mi ò sọ fún ẹ mo fẹ́ wá gbẹ̀kọ́. ó ti yé mi ìbá rẹ̀ wà ọmọ ni ẹ́ tí n bá sọ ẹ́ dalábò ara ní ilé ayé ẹ̀ ò ní rí bọ̀dé mọ́. wọ́n lè fún mi. mo ní mo ní kò wọ́n. Thank you. omi omi. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. kí ló ṣe é báyìí. Ah, dáàdi folúkẹ́ ni o èmi àti folúkẹ́ jókòó ti ta lé wọn a dẹ̀ ń sọ̀rọ̀ ibi tá a ti ń sọ̀rọ̀ mi ti ọkọ̀ jáde wá ni bọ́ ìfọ́gi mọ́ mi lórí yìí. lọ́kọ̀ kí mọ́ ẹ lórí sọ́rí àmọ́ ẹ. ibi wọn sọ pé tí bá tún pé mẹ́rin sí pé àtúmọ̀ fọ́ mi sí omi lórí. ìyá bá folúkẹ́ yẹn ṣọ́wọ́lé. bẹ́ẹ̀ ni ó wà ní. ọ̀yà ìṣọ́lé ẹ̀. ó wà ní. ṣọ́wọ́lé ṣá. ó wà ní ó wà ní. ó má bàjẹ́ ní ṣọ́lé ẹ̀. Ah, ah. tálágá ti ń gbòòrò báyìí. èmi fọlọ́jáde. ó ní gẹ̀ẹ́ sílẹ̀ ni. ìwọ kankan lajá bí sóye. ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀. máa bọ̀ ń bí bí sóye. ìwọ fún orí ọmọ tèmi nítorí ọmọ tiẹ̀ yìí. Ah, àṣé wọn lajá ti ń gbó. ìwọ kankan lajá. ó dájú ló ṣẹlẹ̀. bí sóye wọ kankan lajá. mo ní kí ló ṣẹlẹ̀. wọ́n bí ọmọ mi wọ́n nǹkan tó ṣe fún ọmọ mi torí ọmọ ẹ. orí ọmọ ẹ ni mo sì fọ́ mo bá pa ni. o tó bẹ́ẹ̀. ẹ o tó bẹ́ẹ̀ lẹ́nu màá tún ní àwọ̀ ìyá ẹ̀. o tó bẹ́ẹ̀ olórí búkú ẹ̀dá. o tó bẹ́ẹ̀ abájọ gbogbo ará àdúgbò ti mọ ó ní ìwà ló ń fẹ́ nǹkan ẹ torí ẹ ló ṣe pààyẹ ẹ ló ṣe ń fọ ẹ. ìwọ lẹ́nu ẹ lẹ́nu mi. ó dà wo ẹni wádìí ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́ sórí o ò tí gbọ́ ní tiẹ̀ jẹ́ kí pàtó fún ẹ ìyá ẹ ìyá ẹ tó ń wò yìí ọkùnrin kẹsàn-án rèé lórí ẹ̀ olórí sọ́ra ọkùnrin náà máa ń nọ ẹ̀ máa ń nọ ẹ̀ máa ń nọ ẹ̀ máa ń nọ ẹ̀. Bisoye, bisoye, bisoye, bisoye, bisoye sẹ́yìn ni máa ń nọ ẹ máa ń nọ ẹ máa ń nọ ẹ ìwọ máa ń nọ ẹ. ọ ọ rí mi ni. bàbá filẹ̀ mo ní kó filẹ̀ mo ní kó filẹ̀ mo sì bọ́ lẹ́nu ìwọ nínú ilé mi. lẹ́nu ìwọ náà. tó bá tún sọ̀rọ̀ ó jẹ. àlọ́ ìbàdàn kì í ṣe gbadimọ́ mọ́nàkù bí yẹn ìwọ òyò ni lọ́nà kúrẹ́ tó bá ní lẹ́rù ẹ rí mi báyìí ẹ ẹ ẹ ẹ ti wọ́n múra kankan kan náà. Eh, kí ló kí ló fà yẹn irú kí ló ṣẹlẹ̀. bàbá ẹ wo bó ṣe ṣe ọmọ mi nítorí ọmọ mi ọmọ mi torí ọmọ tí bó ṣe ṣe ọmọ mi. èyí lè díẹ̀ ó lè ah, eh, eh, kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bàbá látọjọ́ tẹ ti mọ̀ mí ìjẹ rí mi kí n fa wàhálà yìí. Ah, ah, ó yà mí lẹ́nu náà. bàbá ṣé mo jà rí. Mm, mm, mm, ẹ ṣe o ṣàyẹ̀dẹ̀ mo wà nílé mo wá jáde níbo lọmọdé yìí lọ tí mo fi dẹ́ta ni orí àwọn méjèèjì ìyẹn ní bọ̀dé yìí pẹ̀lú Folúkẹ́ tí wọ́n ń ti ẹnu bu ara wọn lẹ́nu àìmọ́ ẹ́ níwájú lẹ́mi lọ́mọ tí mo ní kó bá wọ ọmọ mi wá wọn bí mo ṣe wọlé nìyẹn mo wẹ́ gbà mí òrì mo fẹ́ nà mí ilé nà mo wá wá igi kékeré bí ah ó yá wọ́n wájú lẹ́mi mi mọ̀ kó máa bà lórí níyà àdébí níyà ẹ̀ wá ń bí bí pé èmi pé èmi ni mò ń bá ọmọ tèmi sùn lẹ́nu ẹ̀ ṣe tó bàbá bọ̀. tó tó wo tó bá ti wà wájú mi má máa sọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ ọjà ló tún sọ yẹn. ẹ ṣe bàbá. ẹ ṣé nǹkan tó di ìjà yín yẹn. bẹ́ẹ̀ ni o bàbá. ẹ ṣọ́ra yín o. bàbá mo tijú yín gan ni o mi ìbá dì pẹ̀lú bẹ̀rẹ̀ bí sọ́yẹ̀ ilé yìí mo tijú yín ni o mo máa dì pẹ̀lú ara kọ. ṣé mo wà wájú ẹ báyìí mo wà wájú ẹ báyìí. ẹ má bínú bàbá ẹ má bínú sà. kí ló dé? ẹ̀yin ṣẹ́ẹ̀rí ẹ̀ ní sùúrù ni o ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ yìí <laughs> wípé ọmọ lágbájá kò gbọdọ̀ fẹ́ ọmọ lágbájá ọmọ tẹ̀mọ̀dù kò gbọdọ̀ fẹ́ ọmọ tẹ̀mọ̀dù òun ló ṣẹlẹ̀ ńlẹ̀ olùjì ńgbà kan láyé àtijọ́ ó fẹ́ fọ́ọ̀lù tá à ń wí. òní ó ṣe ojú wọn ojú wọn tẹ̀ rí i. <laughs> wọ́n jẹ ẹ̀wọ̀n tó wúlò. a kíre. lónà lónà mẹsíkọ́ yìí. òun náà ni ọ̀bọ̀kún nínú ìlú yìí methodist bench ni ń pè é methodist bench. ìwọ ni kò ṣàlàyé. ewo bí inú ìlú táwa yìí náà. ẹ sórí ọkọ yìí mm. ẹ kí ló lè wá ṣe nínú abúlé yìí o. ẹ à bí àwọn náà wàá gba fẹ́ ń bí sáà mọ ibi tí ọkọ yìí tí dúró sí. ọkọ tó ń wò yìí tó o bá fi rí nídìí èèyàn téèyàn ń gùn mm. bí onítọ̀ wọn bá àbí àwọn olórí ìjọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọba nígun torí mo ti ríru ọkọ yìí ń di aláàfin rí aláàfin nìkan. aláàfin nìkan ló mọ̀ ní hmm. aláàkẹ́ náà gùn tó mẹ́rin. irú eléyìí. ẹ kódà ọ̀dẹ́ tán ní abẹ́ tó ń. kòlìkòlì jẹ́rú eléyìí. ẹ jẹ́ mọ́ ìpínlẹ̀ sójà rẹ̀. ọkọ̀ lọ́kọ̀ o. wọ́n ta ni ta ni wàá lè gbé wá sí ìlú. ẹ ah o sáà mọ̀ pé ọ̀dọ̀ bàbá ara bí ibẹ̀rẹ̀ ọba kan ni ó sì wà bí ẹ ṣe wà alágbára alágbára ni. ọba máa wá ṣáájú ni. aláàfin yìí ah! bàbá ṣé wọ́n bá bí rí ni. Ah, agbára ńlá adé jíde bá yá. nìkan lè mímọ mo ti pàdé alákẹ́ ń bírì ní àwọn aṣáájú. èmi ń gbàgbọ́ ni alákẹ́. gbogbo ẹ̀ náà ni ń pọ̀. wọ́n ń ṣe pọ̀ ó ti yé mi gbà. Ah! ẹ̀yin ẹ̀yin wá wá wá wá Ajayi omi fún tọkọ yìí àbí nǹkan sí ọ̀nà. Ah, ọlọ́run adé tí fi di. gbọ́dọ̀ ẹ bá fọ ẹ bá wo ta ẹ bá wá wá oye ẹ má pàṣẹ jẹ kò ní ṣe wà mọ wà farabalẹ̀ ó sì wà mọ wà wà wà ṣẹlẹ̀ ògùn de. mo ṣàlàyé nǹkan kan sórí bó ṣe wà ẹ̀jẹ̀ àwọn kan dáná fún ọkọ̀ yìí. padà yìí jẹ́ o mo sọ fún yín pé ẹ̀jẹ̀ ń ti wọ ara mi kí ló ṣe bájà yìí tẹ́ ẹ fẹ́ lọ bájà pẹ̀lú ọkùnrin. ẹ̀kú sísọ ọjọ́ ẹ̀dá ṣe ń gbọ́ bí bí. ibi ọ̀rọ̀ dé yìí ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ fún yín. kíni ẹyin jẹ́wọ́ kíni. kíni. ní ìwà ni ẹ wọ n ò kọ́ ẹnu ìfẹ́ da omi fún tọ́ o n ò kọ́ ẹnu ìfẹ́ da o. ẹ ẹ wo bí ọkùnrin ni kọjú sí àdìo. wo ojú mi kò sọ fún wípé tún tó sọ tún sọ lẹ́ẹ̀kan sí. ìkan mi ò fẹ́ da ìfẹ́ mi ni mò ń bá lò. mẹ́kí la ń pè ọlọ́kọ̀ yàwó fún dájájá ó lè mú fẹ́ ah. ọkọ dààmú ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ fún ni. bàbá rí ká ìwé wa ń ṣe bí ọkọ̀ báńgẹ́tì hàn yọ sí pé ètí ìdẹnu fẹ́ kọ́. Ah, ayé mọ̀ nìkan o àwa wa ń jẹjà òfò à ń jẹjà orí ibú ìjà ẹlẹ́lẹ́yà Àjàyí ó dájú gbogbo ẹ̀ lọ́nà ẹ jẹ́ ká kọ́kọ́ lé ẹlẹ́yọ́rọ́ jìnnà náà ká tó wá fàbọ̀ bá díẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ ba nǹkan yìí jẹ́ náà wọ́n kọ́ tiẹ́ gbélé yìí. ẹ wo ẹ fẹ́ dáràn sí lọ́rùn ni o mo ní ìwọ̀n ẹ̀kan ni ò fẹ́ dà tẹ́ bá wá bàjẹ́ tẹ́ ẹ pariwo tó bá dariwo tọ́mọ òun bá sọ pé òun ò fẹ́ mi mọ́ sẹ́yìn lẹ́ẹ̀ bá ń bẹ́ ni. yé gbókùn ọ̀ọ́ ah, ìgbín mi sì ràn ohun tí ẹ ní làákà kò síbi tí kíní ìṣòkòtò rẹ ti gbé rí ṣé ìwé ìgbọ́n ni. ẹsẹ̀ ní àwọn òye náà. àmọ́ ẹgbẹ́ tó bá ti síwájú tó kí sẹ́yìn ló máa ń ranjú mọ́ tẹ́lẹ̀. yóò bọ́ tẹ ìsọ yìí. ẹyin bọ́ lè bọ ara àwọn sọ tọrọ fún ọ ni. ẹsọ ẹsọ ẹsọ ẹyin ọ̀rọ̀ ẹ̀rọ bá rẹ̀ ibi àgbà àgbà àgbà àgbà ẹ̀rọ ẹ̀sọ ẹ̀rọ ẹ̀rọ Ọ̀ṣun. Lákúnlé ṣé torí ọmọ tá a torí rẹ̀ wá sábúlé rè. ẹ omi fún tọ́ nù. omi fún tọ́. yes. tó máa ń sọ̀rọ̀ ẹ̀ fún mi. Ah, ìyàwó àfẹ́sọ́nà mi nìyẹn. èmi wò pé bóyá èèyàn kan tó máa ń jáde sí táwọn táwọn náà máa ń kàwé díẹ̀díẹ̀ yẹn ni bí ọba tiẹ̀ ń gbá búlé yìí náà èèyàn máa tiẹ̀ máa jáde sí gbòòrò wọn á kàwé. Ah, ó ga o. thanks for the concern sori ibi tó o ti ń bọ̀ àti ibi tó ń lọ gbogbo ẹ̀ ló yé mi ṣùgbọ́n tó bá wo nǹkan tí mò ń ṣe presently báyìí wàá rí i pé ìfẹ́ inú àwọn òbí mi ni mò ń ṣe mo fẹ́ múnú wọn dùn nǹkan tó bá dẹ̀ fẹ́ mo fẹ́ bá wọn fẹ́ tẹ̀gbọ́ àwọn àgbàlagbà lọ́pọ̀ àwẹ̀ kan wọ́n ní ọmọ tó bá ń bá wí tó ń wọ àrùn kì ó ṣetán àti parun ni èmi ò dẹ̀ ṣetán àti parun báyìí ṣé hmm. ah, with time eh, ọmọ yìí kò dẹ̀ máa láì gẹ̀ọ́ she's a very nice girl. ó dàbí nǹkan tí mò ń sọ yìí ẹ ṣé tá a bá dẹ́kun ẹ̀sìn ìwà àtọmọ náà lẹ́dẹ̀ẹ́jọba máa gbé. Um, that is so sad ibi tí n bá ń gbé náà ló bá ṣé o mọ̀ pé wọ́n ní tí ewé bá ti pẹ́ lára ọṣẹ ó máa ń dọ̀ṣẹ́ by the time tí n bá wọnú láìfẹ́ láti jọ move together ó máa change now ó máa blend up. ṣòrí máa wọ mo mọ nǹkan tó ń bẹ̀rẹ̀ rẹ̀ a kò máa wọlé ń sìn a bá wọn ṣeré díẹ̀ wo ọ̀rẹ́ ó bẹ́ ta já lọ. ògùn jẹ́ irọ́ ògùn ògún jẹ́ iyọ̀ ògún jẹ́ iyọ̀ èmi ẹran nípa mi ò kí n rówó ọbẹ̀. ògún jẹ́ iyọ̀ èmi ẹran nípa mi ò kí n rówó ọbẹ̀. ògún jẹ́ iyọ̀ mi ò kí n rówó ọbẹ̀. ògún jẹ́ iyọ̀ èmi ẹran nípa mi ò kí n rówó ọbẹ̀. ògún jẹ́ ọkọ mi ògún tó lé mi lé tó fẹ́ ẹ̀wù ẹ̀jẹ̀ wẹ̀ ọ̀làdà lẹ́bi mọ̀ kí mọ̀ ọ̀bọ̀ra pínpín kí ọ̀yà pín kí agbélé onílé ìlọlẹ̀ káta gbangba ìta gbangba ògò kìlìkìlà káyé onílé ọkọ mi ògún bá a bá dájá mọ́ gbomi bá a bá dọ̀dọ̀ mọ́ mọ́ mọ́ gbẹ́ra ìyá mi lọ ògún lákàyé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gìrẹ́. fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. ẹbí ara ní fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. ẹbí ara ní fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. ẹbí ara ní fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. ẹbí ara ní fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. ẹbí ara ní fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. ẹbí ara ní fàmí o kí n lọ́wọ́ ọbẹ̀. àjogúnbá ògún ni méje lògùn mi fún alára ni wọ́n á jajá fún onírè àmùjẹ fún mọ̀lẹ́mọ̀lẹ́ ní jẹ̀kúrúkú ògún onígbàjámọ̀ irun orí ní jẹ ògún ọ̀kọ̀yàyà wọn á jẹ̀gbẹ́ ògún gbẹ́nàgbẹ́nà ojú egi ní mu ògún onírè àtẹ̀kújú tó bá ti jí pẹ́pẹ́pẹ́ ìrì ẹmu ní kúkú tọrọ ògún ojú tí ò ní rè omi gbégbé lójú zùn. Zọ́ lọ bàbá mi wọ́n lọ́mú òkè òjẹ́ òkè òbó òkè òbáyà. òkè ní ẹlẹ́yìn ogun ní ọkọ ọmọ gbára bẹ̀rẹ̀ tà yín lọ́gọ̀ òjì àdá ọmọ gbára bẹ̀rẹ̀. ẹni wájú ọlọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ọmọ dúró ìdúró àgbẹ̀dẹ̀ tuntun lọ́jọ́ mi. ọdún lawo asẹ́kì ìbọ̀lọ̀ lawo afakan kurukuru ní kùtù ayò bo ọjà sọlọ ọdẹ ń ròkè odò omi kún dórúnkún tí ń darí bọ̀ omi mẹ́rù bọ̀ ọdẹ omi tún mú oṣù ká mo fi ń pé mo dúpẹ́ tí ò gbé mi lọ ògún mo dúpẹ́ tí mi lọ ọ̀gbàrá ó ti ṣe èrè ló ń tún bá sọ̀rọ̀. kí n jáde lẹ́nu rẹ̀ yóò ga lóòrùn. ṣé o mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ yín ti ẹ̀ ti yé mi ná. ẹ̀yin tẹ́ bá ti wá lágbóné kan náà báyìí bá rárá rárá lẹ́mọ̀ bá kiri tábà ní ẹsí fìlà ní ìsìn ẹ̀ nílé sí ibi tí. ẹ ṣe lórí burúkú ni ẹsẹ ẹgbẹ kẹntì fìlà ẹ ń sàfẹ́ ṣé nǹkan tẹ̀mí lórí nù. ayé yín ò lè da olórí burúkú ni. ayé mọ̀ níkà o àfi bí bí apẹ kẹtẹ. ẹ ẹ kú o. ẹ àṣeyẹ ọdún. aṣọdún ọdún yìí á tún sẹ̀mí. kò tiẹ̀ sáyà kò sọmọ rárá. ṣé wọ́n rí ọdún náà ṣe lónìí irú ọdún yìí sọ̀rọ̀ lu yìí. olúwa mi ló sọ fún wa pé ká ibi tá a lọ òde ayẹyẹ ńlá ni a sì débẹ̀ náà a sì bá bẹ́ẹ̀. ṣé wọ́n rí i èyí tó wá ṣe kókó tó ṣe pábánbarì ń bẹ ẹ̀yin ọmọge ìlú yìí ẹ̀yin ẹ̀sọ́ ọ̀rọ̀ adélébọ̀ ìlú yìí ibi tá a bá ti fohùn sí òní láàyanjú gbogbo rẹ o ìtumọ̀ rẹ̀ ni pé òní <laughs> <laughs> òní láàmú ṣàkádà yín bó mẹ́rin lọkùnrin ẹyọ kan oṣó bá lè mú ẹ má ṣe hùn ẹ má ṣe rárá o. <laughs> ẹ wo ẹni tí sọ ni wípé gbogbo ẹ̀yin ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge tá a bá ti lè kọnu àlàáfíà yìí sí ẹ má ṣe mm, mm. kí lẹ́ máa ṣe mm. èyí tá a bá ti dín fún ààrẹ ó di dandan ká bá bá rẹ̀ ní gbólóhùn. bá a ṣe ń ṣe lọ yìí èmi ti mọ ibi tí n ó dalẹ̀ sí lónìí èmi ti mọ ibi tí n ó da pàǹtí sí ara mi ti kún ti pẹ́ <laughs> ọ̀rẹ́ o. kíkúnlẹ̀ ọ̀ bára kíkúnlẹ̀ èmi ń gbé mi o èmi èmi sì ilé ìyá tiẹ̀ ni mò ń bì sí. ẹ rí pé ọkùnrin àtó nǹkan ṣùgbọ́n èyí obìnrin ẹ pọ̀ sára ní. ẹ ẹ ẹ ẹ adio. olúwa mi o. ajayi. ẹ olúwa mi. ẹ wo mo fẹ́ bá omi fún tọ́ ní gbólóhùn. ẹ̀dá wúso wúso wúso olúwa mi náà fẹ́ bá yín nígbà tí a dúpẹ́ mẹ́lẹ́dùn àyè. ẹ̀yà kì í ṣe bí bọ́ọ̀lẹ̀ nìkan irú wọn ò ní bọ́ọ̀lẹ̀ kí a má fi kankan gbáǹdì ní bá ọdún ní sawo àsọdúnmọ́dún. bẹ́ẹ̀ni. àsorùmọ́rò ní sawo àsorùmọ́rò. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá omi fún un tọ́sọdún ògùn tọdún yìí gbogbo yín ó ṣe tẹ̀mí ìtayàtọ̀. aṣẹ wa. omi fún un tọ́. inú rẹ̀ ń dùn ni. pẹ̀lú ògùn lọ́wọ́ aláwùrábí nígbà tá a bá fi rẹ́ mi ìgbà alẹ́ rẹ̀ ó lè. àwọn olè rẹ ò lè. ó sì tẹ̀mí tọmọtọmọ. àṣẹ. ó ṣeun yóò dáa fún wọn. <laughs> ah! ah! ah! àwọn arábìnrin mo ní ẹ fi àwọn arábìnrin sílẹ̀ ẹ jọ wọn wọn lọ. ẹ jọ wọn lọ ẹ jọ wọn lọ. mo ní ah, ah, ẹ fi wọn lọ. ẹ ti àdéhùn ẹ ti sún yẹn ní ọwọ́. n ò fẹ́ gbọ́n kankan o. Bébí lérò láti dé yìí ní sùúrù. Ọlọ́run ọlọ́run ò ṣe ní sùúrù. àbùkù kọ̀ mí lóde lónìí o. o ti ṣe. bàbá mi òkú lè dẹ́ni o ọmọ ọmọ ọmọ òkú jọ mí ṣé bíbí tá a ti ń ṣe wà lóde wa tá a ti ń jọ tí gbogbo ìwọ̀n èèyàn ń yá wa sí tó ń náwó fún wa mọ́kùnrin rẹ̀ ṣe dẹ́nu bó ṣe bọ́lẹ̀ lórí ẹ̀sìn nu àtọwọ́ àtọwọ́ ẹ̀sọ́ rẹ̀ mo ló máa ń bọ̀ lọ́dọ̀ mi ló máa ń fẹ́ fi nǹkan pa mí la bí mo ṣe ti dànù nu ló máa ní kí gbogbo àwọn ẹ̀sọ́ rẹ̀ kó kọ́ wọn pàpamọ́ra ló máa kó wọn pàpamọ́ra ló máa lù wá ló máa mú wa lù wá ṣe bọ́ọ̀ sórí nu. bàbá bó ti rí nù bó ti gẹ́lẹ́ ló sọ. ẹ bàbá kẹsì mọ wo. Ògúndìrí náà gbìyànjú ó sọ gbogbo àwọn ẹ̀sọ́ rẹ̀ ó ní kó mú fọwọ́. fẹ́ẹ́dẹ́kẹ́ni ah, ah, ọ̀hún ìwọ burúkú olówó sọ lẹ́nu yìí mo gbàbọ̀dé fọdẹ́ká mi mo gbàbọ̀dé ẹ̀wọ̀n bàbá mo dá lóhùn òjì mo dá lóhùn mo ti wí ló ṣe ní kẹ́lẹ́ ah, ọmọ lùwà ọmọ lùwà ara mi ọ sẹ́ni ó parí báwọn ẹ̀sọ́ rẹ ọjọ́ òye ọ̀rẹ́ mi jẹ́. tí wọ́n ní ó bàjẹ́ ìdí ẹ̀yẹ ọmọ mi ò ní bàjẹ́. ṣe rí gbogbo tó ẹ wá rò kalẹ̀ yìí ó ti yé mi n tí òye yín ń bẹ níkùn mi ikọ̀ ni wọ́n ràn wájú sẹ́ni ṣe rí pólísì ìrìnsẹ́ náà jẹ́ àmọ́ bójú bá rọ̀ ìjọ àtúnrọ̀ bójú bá rọ̀ ojú àtúnrọ̀ tọ́ba rọ̀ àtúndá àtọ̀rọ̀ àtọ̀dá bójú bá rọ̀ òru àdá yóò dà. ẹ kọjá wọlé lọ ẹ kọjá wọlé lọ. ọ̀rọ̀ mi ṣe bí ó ṣe bòde mi jánu ṣé bó ni ó ṣe parí náà nù. ẹyẹ rẹ ọbàjẹ́ ẹyẹ rẹ ọbàjẹ́ ẹ máa lọ ṣèyí tó kù nínú ilé èmi náà máa lọ ṣèyí tó kù níbì kan. ẹ kí n tiẹ̀ bó wàá ni ó ní sùúrù náà ni á lọ́mọ sí i tó kù ní ilé. ayayaya ajá ò gbọ́dọ̀ sọkọ àgùntàn ajá ń gbó àgùntàn ń ké irun ló yiri o odindi ń bọ̀ lóṣùwọ̀n òṣùwọ̀n ń bọ̀. ìyá Ògúnrìndé tí ò bínú pé mo gbà ọ́ lásìkò mo rí pé ó ti yẹ kó o ti wà lórí ìdùbúlẹ̀ ọ̀rọ̀ Ògúnrìndé mo fẹ́ bá ọ sọ o lóde lónìí wọ́n ròyìn wàhálà tí wọ́n lọ́ọ́ fà níbi tí omi fún tọ́ tó ti ń gbé ẹ̀yẹ ọdún Ògún tí wọ́n ṣe tó ti ń gbé jáde lọ wọ́n ròyìn bìlísì tí wọ́n fà lóde o mo sì wá fẹ́ mọ kí ni tó fàdí kó tó di pé mo mọ tí wọn ò ṣe fún ọ. bàbá mi kò rí bẹ́ẹ̀ n ò lọ bómi fún un tọ́jà òótọ́ ni mo gbọ́ pé bàbá rẹ̀ ń sọdún ògùn lónìí mo wá pe àwọn èèyàn mi pé kálọ̀rì yìí yẹ sí nǹkan tá a lọ sínú àmọ́ ń gbà tá a débẹ̀ bá a ṣe jó pàdé rẹ̀ lójú ọ̀nà báyìí pé ká bẹ̀rẹ̀ sí ní ná lówó bó ṣe fọ́ ta ńlá mo bá fìdí jálẹ̀ <laughs> èyí ló máa ń wọn ọ̀rẹ́ mi tí wọ́n fi wò pé odidi ọmọ balógun ìlú lọ́balẹ̀ lóye yìí bí wọ́n sì bẹ̀rẹ̀ ariwo gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu rẹ dákẹ́ ọjàre ọwọ́ kí ló dé ẹ ṣé béèyàn ó bá wa yẹni sí ìjà lókù tí wọ́n gbé kó ni àti pé kí ni tó pàwọ́ àti omi fún un tọ́pọ̀ tóbi di pé o fẹ́ lọ rè yẹ o fẹ́ rè yẹ sí kí n tiẹ̀ pẹ̀lú rẹ̀. ọ̀rọ̀ ti débi olóògùn bí n sá ọ̀gá ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún bàbá rẹ̀ ṣàlàyé o. ṣàlàyé. bàbá mi ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ní mo ṣàlàyé àwọn ọ̀rọ̀ nípa tí ìyá mi sọ lẹ́yìn tí mo ti ní mo sọ fún yín bàbá mi mo fún tó wù mí láti fẹ́. fún tó ọmọ àkànbí ẹkùn mm, mm. ó ṣe kí ni. wù mí láti fẹ́. ọkùnrin dèé irọ́ tó jìnnà sóòótọ́ pátápátá ni gbogbo ètò wíwùn bọ́mọdé ò bá tàn yóò bá rọ̀bà ìyá rẹ̀ o gbọ́n tí ọmọ rẹ wí ẹ fèsì fún. ṣé mo ṣàlàyé fún ọ mo ní kò ṣeé ṣe àbí ṣé mi ṣàlàyé. jẹ́ ń wí fún ọ páńpẹ́ ló ń dẹ tó fẹ́ mẹ́ja òun dẹ̀ gèrè ó pọ́wọ́ rẹ̀ ò támọ̀tẹ́kùn o fẹ́ kàn ṣó mójìjì ẹyẹ oní òní jẹ́ kẹyẹ ó fònú omi fún tọ́ pọ̀lú wọ ògúnrìndé a mọ́dánwò mọ́tẹ̀sùn àwọ̀ erin ni tó o bá létí tó o sì gbọ́n téèyàn wí kó o gbọ́ kìlọ̀ tí mo ṣe fún ọ ọ̀rẹ́ ajé àtẹkọ̀ àmọ́ wọ̀ ni kò ṣeé ṣe o ò lè fẹ́ omi fún tọ́. ti gbá láyè ohun tí bàbá rẹ bá sì fẹ́ mo fẹ́ wọ́n ṣàlàyé fún ọmọ onídàkùn àìmọye ọmọbìnrin lábúlé ṣé dandan ni. ìyá mi ìyá mi ẹ̀yin náà bá mọ sọ̀rọ̀ báyìí. bóòlù kí n ṣe sọ̀rọ̀. n ti ní ní pọ̀lọ́rù ẹ̀ ni ṣé wọn wàá rí nǹkan tó dùn mọ́ mi tó sì dùn mọ́ mi nínú kí wàá náwó sí kí ọba mi wá ní kí n má ṣe tó yẹ kẹ́yìn náà sì sọ fún mi pé ẹ kí n fọkàn balẹ̀ ẹ bàbá bá mi sọ̀rọ̀ èyí náà ni kò ní í ṣe é sí. ẹ̀mí rẹ̀ sọ báwọn ohun tí bàbá rẹ̀ bá sì fẹ́ òun fẹ́ ohun tó bá ṣe òun ṣe kò jù bá ń lọ ó sì sọ fún ọ pé kò ṣeé ṣe kò sì ṣeé ṣe ló sọ òun. Ah, ntẹ́yìn náà sọnù. ohun tó ń sọnù. èmi àbọ̀ mo ní ọtí rè. ìrẹ̀lẹ̀ yìí ti ń bọ̀ lẹ̀ kọ́kọ́ fún mi wá bí n bá bọ̀ mi ò ní bá a mú ṣùgbọ́ falágbẹ̀ẹ́dẹ ọmọ rọ́wọ́rọ́wọ́ ọwọ́ bí alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ tọlọ́kọ́ta ládàá wọ́n máa rò fọ́nà oko wọn lè jí wà ń dé ó ti mú mi ọmọ tí wọ́n fi bí alágbẹ̀dẹ ò bá fi oko wọ́n lé jí wáńdé ó ti múrin jẹ ẹ̀yìn ọ̀gbẹ̀rì ẹwọ jẹ́wọ̀ bẹ́yìn alágbẹ̀dẹ ọmọ omi àbúrò omi gbogbo léèhàn omi pọ̀kan pọ̀kan pọ̀kan pọ̀kan pọ̀kan pọ̀kan pọ̀kan jẹ wọ́n lọ́pọ̀ lágbẹ̀dẹ lé bàbá yín nìyí ọmọ ni pé ọmọ wọn ní nítorí ìrọ̀ àgbẹ̀dẹ mi tí ń bẹ lọ́nà ọ̀ tìrè. Thank you. ogun bẹ lóko ogun onírè ọkọ mi òòṣà tí ó sọ pé tògún òsì yóò fẹnu rẹ̀ wóṣù rẹ̀. ọmọ pé mi ìbá tún sọ ṣe bẹ́yìn lọ́mọ ewé kan kìkì ogun ọ̀ka sá. àwọn ọlọ́yìn mọ̀kànmọ̀kàn wọ́n sọ wípé bí ògùn bá gbalé tó gbodò àwọn gbòkó lọ. sani ò mọ̀ pé ògùn tó bá gbalé tó gbodò ó lè gbókó lọ́wọ́ ẹni. ẹ ṣeun ẹ rí ewé kan ń bẹ lóko abiyaya ní jẹ́ ọdọọdún ni mò ń so lógúnlógún a sì mọ so lọ́gbọ̀nlọ́gbọ̀n bí ọdún bá kọdún pèrègún àmọ́ ọmọọmọ tuntun bọ̀ wálé ayé ìwòye ọmọdún àmọ́ pèlé ni. àgàn tí ò bí yóò tọwọ́ làbòsùn èyí tó ti bí òníyàn kú ìwòye àmọ́dún ìgbédákẹ́jẹ́ ń gbọ́rọ̀ kò ní wọ́n lẹ́ẹ̀dẹ́ gbogbo wa. àwọn náà yìí fi wé ẹnu lé mi fi sọ̀rọ̀ bí n bá tún ní kí ọ ẹ̀yin lọ́mọ ṣókun ṣókun ọmọ ṣókun ṣókun ọmọ títí márùgbó alárùgbó wọnú ìfẹ́ lọlẹ̀ jólóògùn oníkan lárúgbó parúgbó ẹ̀ mọ́ bó bá parúgbó ẹ̀ mọ́ ẹ̀yin á fi ọmọ wípé wọn kì í ṣàṣọ sórí òrùlé sùn ọjọ́ tó bá ṣàṣọ sórí òrùlé sùn ọmọ ẹkùn ni ó kà lọ. ọjọ́ ìrọ̀lẹ́ kódà inú bàbá yìí ó dùn lénìí <laughs> inú rẹ̀ ó dùn ọdún yìí ó yàtọ̀ bó bá yẹ rí bàbá yìí kódà inú rẹ̀ ó dùn <laughs> ẹ ṣeun bá lè mi. sí òsì. Àṣàbí. kí ló mú yín. àṣejẹ tí mo jẹ lánàá ni o ah. ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ o bẹ̀rẹ̀ ẹsẹ̀ nu o bẹ̀rẹ̀ ẹsẹ̀ nu. ẹ bọ́nu gbó sùúrù ìkẹ́ dáwọ́ tẹ́lẹ̀. láàrin. Hmm, bébí àti ńlá wà ní. rárá o rárá o láàrin. Ah, ah, ẹ ń dáná ẹ já padà rí ilékẹ́ lọ rè dáwọ́ tẹ́lẹ̀ nígbà bá sì ṣe tán àmọ́ re òde ògúnjọbí tà ń lọ. tá a bá ní àjọ padà lé hmm. a tún lè mọ́ lè jáde mọ́ o ìwọ máa lọ kó o lọ sojú mi dèmí lọ́hùn bẹ́ẹ̀ mi bá ṣe ń bù ṣe àwò owó tó ná rè owó tó ná rè àṣàbí owó yìí rè olóde ni kò ná mo ò ná lọ́wọ́ mo lè kọsẹ̀ mo lè dé bá ọ mẹ́ padà. dáná fún iná fún balógun ògùnyọbí. owó tó o bá ah. kó pẹ̀lú ẹ̀ lápò ara rẹ tó o bá ná o bá délé ń dà padà. àyálíkù àwọn pàdé rẹ ń bẹ padà. inú inú balógun ó dùn o pé ó ti ẹ̀rí a ní òde rẹ̀ lọ́dún ah. ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀. wọ́n mọ ọlọ́ntì ẹ̀ ọlọ́ntì ẹ̀. yín fi ṣe yín jẹ ẹ má wàá pẹ́ o bí bá retí yín tẹ̀sán tètè rí yín èmi náà mọ̀ bọ̀ nílé o àmọ́ wọn wọn ṣàfihàn yín jẹ. èmi náà wọ́n bá wọn bá wọn. ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ o ẹgbẹ́sẹ̀ ńlẹ̀. ní ká fi sọre ẹ òre náà lẹ́yìn náà ó fi gbà ó báyìí báyìí là á mọ̀ rí àmì rí báyìí níyì ọdẹ ẹ̀jẹ̀ níyì oògùn kárógun kámọ̀sá níyì ọkùnrin mi èbórí àdó ló gbàdó yanṣẹ́ ńlá akèrè ìgbé abá tóbi omi náà fi ń pọn ta lẹni tó gbójúgbóyà tó wá ná owó ẹ̀rẹ́ fún mi èmi èmi à ń làkàlù èmi pápá wàrà èmi atúkámọ̀ṣe tò abátapa abàtàpá abàtì àlàpàtà àti pàtì tó wá ń àpọ̀ tí ò lè pamọ́ èmi oya o ko ni to n ko wa gbomi ijakana ki n be wo mo fe mo owo na na ọrun mi labala agbon baba n ti kole ọrun bo wa salu aye wọn ni baba oni waye baba ni òun o waye wọn ni baba oni rọ baba pe òun o rọ wọn ni ki baba orubo ó gbọ́ rírú ẹ̀bọ̀ orú ó gbọ́ ìkara rà ẹ bọ́ wa wọ́n ní kọ́rùn mìlá máa lọ sí sàlú ayé wọ́n ní tó bá ṣe bíi tí wọ́n ní wọ́n ní kó mọ̀ wípé orí wówó ni wówó ń wólé orí elépèlèpé ń gbà bí ẹlẹ́kọ̀ọ́ bá rò kọ́tán àfìbò síbọnú níbo ló wà. Ah, owó ọ̀hún rèé owó ẹ̀rẹ́ tí wọ́n ná rèé ìwọ ta ló ná àní ta ló ná mo fẹ́ mọ̀ ta lolúwa rẹ̀ kí ló gbójúlé kí ni tó fẹ̀yìntì tó wá ná owó ẹ̀rẹ́ fún mi ah ó mọ̀ ṣe o ó mọ̀ ṣe o. mo wá fẹ́ mọlúwa rẹ̀ báyìí o nítorí wọ́n ní èékánná ọwọ́ kì í yọ borí ọwọ́ èékánná ẹsẹ̀ kì í yọ ẹsẹ̀ ìwú ẹtu kì í ẹtu bí ológìní bá ojú akálẹ̀ ojú akókó ṣíwò. ẹsẹ̀ kó tiẹ̀ lórí eré ejò kó tiẹ̀ lálàá òkété kó tiẹ̀ lẹ́nu sà kíní òrè ọ̀karin àsìkò ti tó o ti parí iṣẹ́ mẹ́wọ̀n àsìkò ti tó tó gbèsè rẹ̀ dé gbàgede o ti tásìkò o ti tásìkò wáyé. ẹ rí nǹkan òun nù lágbájá ló ń jó yọ ẹ bá wa ná owó fún o mọ̀tì mọ̀tì mọ̀tì tí ẹ ta. ó ta fún un. àkànbí ẹkùn àkànbí ẹkùn kéré ní mọ̀gún kí ló dé kí la fàtà àfàtọ́ àkànbí ẹkùn mo lékun sí ọ ó wá ń léjò sí mi ayé mo ṣòro o bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ èyí ṣe àkànbí ẹkùn kí ni kú mi fẹ́ dà fún ọ. ikú mi ò ṣe ọ́ ní nǹkan kan àyè rẹ ló sì wù mí o àmọ́ bó o bá wá sọ pé báwọn náà ni ó ti yá ibi tó bá lè là bọ́ ọmọkùnrin mo fẹ́ kí ewúro rẹ mọ sánìṣó wájú ajá ń bọ̀ lẹ́yìn. àkànbí ẹkùn àkànbí ẹkùn àkànbí ẹkùn ẹ̀ ò káre mo fẹ́ rí ọ ní o ẹ ti ṣe kí ló dé. ẹni tó ṣẹlẹ̀ o mo lọ́wọ́ rẹ oníṣẹ́ rẹ jẹ́. gbogbo tó bá sí ọ̀rẹ́ mi ni. ẹ owó ẹ̀rẹ́ tó o mú léyàwó rẹ lọ́wọ́ kó wá ná mi lọ́dún ògún òun mo ní ń dá padà fún ọ. owó rẹ ni. owó mi kọ́ owó mi kọ́ ìgbàgbé ló ṣe ọ́ ìgbàgbé ṣe ọ́ gidi àmọ́ ó kàn ní gbólóhùn tí mo fẹ́ wí fún ọ àyíbá mọ̀ wípé gbogbo agbára tó o sà ó ṣeé ṣe kó o fẹ́ nílò ìtọ̀ òwúrọ̀ àbí ìgbẹ́ bó sì ṣókọ ìyá mi ló fẹ́ béèrè kí iṣẹ́ rẹ ó lè yá béèrè lọ́wọ́ mi wọ́n fún ọ àmọ́ mo fún ọ lọ́jọ́ mẹ́ta bó o bá pè mí lọ́jọ́ mẹ́ta tí wọn ò kú á jẹ́ pé òkú lẹ́lẹ́jà ń tà owó rẹ nu. ọ̀rọ̀ tó dá mi ni mo dá ọ dún ọ̀rọ̀ tó dá mi ni mo dá ọ alábàáni rẹ ògún ọ̀gbọ́dọ̀ jẹ́ dìgbòlugi àfẹ́bòjò nílànà kàkà kó gbọ́dọ̀ tá mi èkúté ilé ọ̀gbọ́dọ̀ jẹ́ kán èrìmìládẹ́dọ̀ àrùn wọn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ́yìn tí ó bá ọ lónìí. ó dàdà mọ́ dà mí ọ̀dọ̀ dà mọ́ dà mí ǹjẹ́ bá o bá dà mí èmi ò ní dà ọ́ ní ìṣàwọ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ méjì àwọn méjèèjì gboko awo lọ wọn náà wọn ò ní dára wọn wọn gbẹ ríru ẹbọ wọn rú wọn gbẹ ìkarara ẹbọ wọn ha àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ọ̀rẹ́ kìíní dàkejì ǹjẹ́ bá o bá dà mí mu ò ní dà ọ́ àmọ́ ohun tójú ọ̀dàlẹ̀ rí ojú rẹ̀ ò rí mo ń bọ̀ wọn ìdè. ọ̀dàlẹ̀ ni ọ́ mo pọ́n lẹ́yìn òun fẹ́ yín gé jẹ ọ̀dàlẹ̀ ọ́ wọ́n sì wá fi àṣírí ojú ẹ̀yìn èké ọ̀dàlẹ̀ wọ́n fi hàn ọ́ lónìí èmi mo wí bẹ́ẹ̀ ojúmọ́rí fún ọ́ ojúmọ́rí fún ọ́ ẹ̀ta gírí ta wọ ọ̀run ẹ̀ta gírí ta wọ ọ̀run ìrarùn wọ́n pa ilẹ̀ ìrarùn wọ́n pa ilẹ̀ òjọ́ lóró náà múgi òjọ́ lóró tọ́ múlẹ̀. ògún ní kọ́lé náà yàmì òṣòròǹgà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àpáta kọ́lé àkókòrò bòjò lórúkọ àwọn àrọ̀mìnì lórúkọ ẹ̀dọ̀ bí èwú báyìí lórúkọ ojú àṣẹwẹlẹ àṣẹwẹlẹ lóléèjì tí mo bá sọ lónìí ó ṣẹ́ bọ́ lára ó gbà ewọ́ ewọ́ èèwọ̀ ojú mo rọ́ fún ọ. àkọ́bí ẹkùn àkọ́bí ẹkùn mọ̀ burú gan. ẹ là kọ́bí ẹkùn níwájú ògùjọ bí tọ́wọ́ àgbàlú tí ó wà wá làwọn o. ẹ wo ẹ jẹ́ àgbàbò mi ẹ jẹ́ jẹ́ àgbàbò mi eléyìí mọ̀ ti lè. ojú mo rọ́ fún àtàrí àrùn ẹ̀rù mo fi ọdún lára. yéè yéè yéè. Ah! wọ́n pa ohun ojú ọtí ọ wọ́n pa àwọn tún dúró tó kú rẹ. ó tán bó kù omi ní nkoro ná òjò kàtàkàtà ní nkoro ọ̀gbẹ́lẹ̀ iná ògbọ́rọ̀ ń jọ sí wọn kọjú rẹ̀ sómi. omi o òjò o èjì o wọléwọlé o oya, ẹ̀rọ dẹ̀dẹ̀ oya rọ̀ dẹ̀dẹ̀ rọ̀ dẹ̀dẹ̀ wọ́n rọ̀ dẹ̀dẹ̀ sórí ẹṣẹ́ bí. o ṣeun ọ̀ya mọ̀ bọ̀. ẹ ti dẹ́ ẹ ojú ọ gbọ́dọ̀ rọ̀ ìrì ọ gbọ́dọ̀ sẹ̀ ewúrẹ́ ilé gbọ́dọ̀ ké ọmọ tuntun ọ gbọ́dọ̀ sunkún ọmú ọrún sẹ̀rọ̀ sẹ̀rọ̀ sago gbẹtọ́mì gbẹtọ́mì ọ gbọ́dọ̀ síntọ́ ah, gbẹtọ́mì. ewúrẹ́ wẹ̀ agídí. àkànbí ẹkùn ní kí ni ó ṣe. ló ń padà síbi tó. ìdí wọ. àkànbí ẹkùn èmi ò tún lẹ́ lómi mọ́ o òòṣà kí ló dé ah, ah, ah, wọ́n ti bẹ́lẹ̀ o ní wàhálà wo kí ló dé. bàbá àkànbí ẹkùn ni eh, eh. àti bàbá ògúnjọbí eh, wọ́n ti fìjà pẹ́ta níwájú ilé bàbá àkànbí ẹkùn. ìjọba ìbò àwọn alágbára méjì ṣọ́ṣọ́ṣọ́ lọ́hùn ẹ̀wọ̀n náà rèé o èèwọ̀ àwọn alágbára méjì. níwọ̀ ẹkùn ọkàn bí ẹkùn ẹjọ funfun ọkẹ ọlọwẹ orí adétú abiwà pẹ̀lẹ́ ni mo fọ̀rọ̀ mi lọ ọwọ́ ní gínigíní wọ́n bù fọ́ṣà o ọ̀wọ̀ àlà ni wọ́n bù fọ́ṣà bẹ́ẹ̀ ọ̀wọ̀ ọ̀ṣà ni wọ́n bù fáfin ìwọ̀ ọ̀wọ̀ ní ìjẹ́ wọn fìgì ọ̀wọ̀ dáná kí ló dé ẹ̀yin ọlọ́gbàrá méjì kí ló ṣẹlẹ̀ fẹ́ bàlújẹ́ ni ṣé ẹ fẹ́ túlù ilé ẹ̀mọ́ pẹ́bí tí orí méjì bá ti jà koríko ọbẹ̀ ni yóò jẹ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ fìyèdénú. Ah! wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́. bó bá ku ọwọ́ kan àjà o igi ní ìrànmọ́ n ò fi ọlọ́run lẹ̀. èmi náà ò ní fi ọ lẹ. ṣòkòtò ni àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò. alábí ah! ẹkùn. oyè ọjọ́ ọkùn rẹ sọ̀la ni. Ah! ọ̀wẹ̀ ìwọ. ògùn jọ bí o dẹ́kun dábọ̀ fi yèdè nù wo gèbúrẹ́ wo olùgbẹ́bẹ́ mo fi sọgbọ́n olúkòso àyàrá aná iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì mo fi bì ọ́ ògúnlẹ́ka yí ọ̀sìn mọ́lẹ̀ olómi ń lé fẹ̀jẹ̀wé ọ̀lásán lé fìmọ̀ kí mọ̀ bóra mo fi bì ọ́ ọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyà ni ọ̀wẹ́dẹ́wẹ́ mọ́ mo fi bì ọ́ gbogbo àwọn òòṣà mẹ́rìndínlógún tó hàn wálé ayé mo fi bì ọ́ dákun eh. dábọ̀ fìyèdé ní. ó sún ọjọ́ òkú rẹ̀ dọ̀la ni ah. ọ̀tá méjì ti pàdé lórí afárá. Ah ẹnìkan ìdá wọn lẹ́kùn ah. odò ní oṣù nílàjà. Ah. Ah. ìbẹ̀rẹ̀ ìjà láàárín àyè máa mú òpin ẹ ẹ mọ̀ dákun o má mọ̀ ń bẹ̀ yín. ẹ dákun ṣé bínú sí mi báyìí ẹ má bínú ẹ dákun nígbà tá ẹ dé o ìgbẹ́bí fáláboyún kan lọ́wọ́ ni àti dúpẹ́ àti gbóòwò àti gbọ́tọ̀ mi ẹ ṣeun <laughs> àṣẹ o wọ́n gbọ́rọ̀ yín o. ọ̀rọ̀ baálé mi ògúnjọbí àti àkànbí ẹkùn torí ẹ̀ mo ṣe wá rí yín ìyá wa a mà ti ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó mọ̀ tí náà ronú lórí ọ̀rọ̀ àkànbí ẹkùn àti baálé mi yìí ọmọ tí ń bá mi bọ̀ torí gbogbo wàhálà tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ yìí kò mọ iye èèyàn kankan mọ̀ mo pọkọ mi sí kọ̀kọ̀ mo pè sí bàbá lórí ọ̀rọ̀ àkànbí ẹkùn ọkọ mi nílá òun ò ní gbà ìyá àkànbí ẹkùn tún rèé kò ṣeé kojú ìyá wa ẹ dákun ẹ gbà míì ẹ wá wẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́pọ̀ ọmọkànjú náà mú ní láyé àti lọ́run. yóò sì di oyún yóò di gbà. àṣẹ Èdùmàrè lọmọ òun bá takú o ó ní lá ọmọ àkànbí ẹkùn ló máa fi ṣaya wọn ní ládùúgbò gbogbo ọgbà obìnrin tí ń bẹ láàrin ìlú ó ṣe wáá gbé ọmọ àkànbí ẹkùn ọmọ mi níbi tífẹ́ òun wà nù ó náà fi tóun bá fọ ọmọ àkànbí ẹkùn àkànbí ẹkùn sì rèé òun àti baálé mi láàrin àwọn méjèèjì ògùn régé ẹ máa gbà mí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tí ń bẹ́ lẹ̀. Hmm. ọ̀kàrẹ̀ ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò ṣe ilé àtọ̀nà rẹ ò ní bàjẹ́ elédùn ọ̀tún tí ẹ ṣe òòṣà òkè òní jẹ́ ọgbọ́mọgbìn àwọn òní lè òní jọ̀rọ̀ rẹ̀ ó dàrú òfin tí ẹlẹ́gbọ́n ẹlẹ́ni elédùn àmì bá gbọ́ tí elédùn ọgbọ́n tí ẹ ọ̀rọ̀ rẹ̀ òní dàrú torí lórí ọ̀rọ̀ àkànbí ẹ̀pọ̀n àtògúnjọbí ó sú mi ó sú èmi gan gbogbo ìgbìyànjú tí mo rí pé mo lè gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn méjèèjì ni mo ti gbìyànjú o mo ti pa nìkíní ní kọ̀kọ̀ mo pa nìkejì ní bàbá àmọ́ abẹ̀bẹ̀ àwọn méjèèjì bíi pẹlẹbẹ ní fi ń lélẹ̀ àwọn méjèèjì lalágídí yìí. Hmm? èèyàn sì fòkúròrò ṣèlú nígbà tálágbára méjì bá ń jàjà àjàkú akátá nínú ìlú sars rí wíwí tí wọ́n láwọn ò ní gbọ́ ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú ni pé nǹkan ìní bẹ̀rẹ̀ ọmọ ló pin bẹ́ẹ̀ ni sórí ìyá mi bí ẹ̀ báyìí tí rẹ̀ jẹ́ ni kí n parí rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó bá yá tó bá rẹ̀ jà ó ṣeé ṣe kẹ́nìkan kọ́ mọ̀ dá sí mọ́gàn tí ó fi parí tí mo mọ̀ ni pé yóò rẹ̀ jà lọ́jọ́ kan àwọn méjèèjì ó sì tún jọ máa ṣe dáadáa láàrin ìlú amẹ́mi náà mi dákẹ́ o bí mo ṣe wá fi tó mi létí náà ìgbìyànjú mi ò tí ì tó náà nù wọn ò túbọ̀ tó tọra mọ́ wọn ò bí àwọn méjèèjì wọn ò sì gbọ́ inú wa yóò sì tùbà wọn ò túṣẹ kò ní í bàjẹ́ kò ṣe ìyá mi ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà yọ ìwọ náà ṣe wọn. èmi gan ti sọ fábúrò mi mo ní kó wáyà tiẹ̀ síwájú ṣùgbọ́n fárígá ó lọ́ọ́ máa kàn bí ẹkùn lòun ò fẹ́ ṣùgbọ́n kí wàhálà àwọn méjèèjì kó má wàá kó bá àwọn ọmọ ọlọ́mọ ẹ gbà wá o. ìwọ náà kéde pẹ̀lú tó wí ni yóò ṣe wá ya tiẹ̀ síwájú kò rọ́bìnrin ní ìlú kó tó ní dandan dandan máa kàn bí ẹkùn ló wù ni bóyá àwọn méjèèjì lélẹ́dù akọ̀pọ̀ lájùlé ẹ̀rù sẹ́yìn mọ̀ ni ẹ lóye àwọn òun ẹgbẹ́ wọn méjèèjì ọmọ ọba tiẹ̀ lọ bí wọ́n ṣe ń bá a lọ kí wọ́n máa ṣeré ìfẹ́ wọn bí wọ́n ti ń ṣe é báwọn méjèèjì bá ti nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì gbà páwọn ṣe tán láti fẹ́ra wọn ẹ̀fẹ́ ẹlẹ̀. pẹ̀lú tó wà ní. èmi mọ̀ pé kó tó di pé méjèèjì ó ṣègbéyàwó eléga ó ti bá wọ́n ní àbáyọ sọ̀rọ̀ yóò sì ti látúnṣe ẹ̀ṣẹ̀ ìyá mi mo dúpẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní dojúrú o eléga ó tún sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn àìjẹ́ ìṣe ńlá lejò o. Ah, odijọ́ ah. mi. ẹ ọ̀dà ìyẹn ń bomi fún yín ah, ó ní lọ́rọ̀ àlejò. ẹ̀wọ̀n tó ṣe pàtàkì rẹ ti sọ̀rọ̀ ah. ẹ ṣe mo dúpẹ́. ọ̀dà kò burú yọ̀dà fún yín o. baálé mi wọ́n rí i pé láti bí ọjọ́ mẹ́ta mo ti ń sọ fún yín pé ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn tí mo fẹ́ bá yín sọ. mo dúpẹ́ lọ́wọ́ elédùà mo sì dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún mi ní àǹfààní láti lè bá yín sọ lénìí. gbogbo wa pátá la mọ̀ pé alágbára méjì ní ń bẹ́nu rèé léyìí tí wọ́n tó ọjọ́ kọ mi sì jẹ́ kan nù rẹ̀ eh, baálé mi alágbára lògùn jọbí náà alágbára ń ba lógún ògùn jọbí náà ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ti alágbára tó tí gbogbo ìlú ìsìn wárí fún yín bẹ́ẹ̀ láàrin yín ògùn oníwáwí ẹlẹ́yìn wí wọ́n bẹ̀yìn bẹ̀yìn títí ẹ̀yin méjèèjì ní kọ̀ ẹ̀ lè parí ìjà kí ni ń bẹ láàrin yín gan kí ló fàjà yín gan bí aráàlú gan bá bi mí lémi tí mo jẹ́ tẹ̀lẹ̀ ìdí rẹ gangan gan yóò pé wọn mọ̀ nítorí wọn mọ̀ tó fàjà yín baálé mi kí ni ń bẹ láàrin ẹ̀yin àtògùnjọ bíbu. obìnrin mi ọ̀rọ̀ ńlá ló bèrè lọ́wọ́ mi mi ò fẹ́ sọ fẹ́nì kankan torí tí n bá iná tí ì ṣe náà kò ní kúrò lẹ́nu mi kíákíá wọ́n sì máa tù mí lójú ẹ̀ mi. ó le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ ojóbìnrin mi ni mi ò pinnu láti sọ fẹ́ni kankan lókè yìí pẹ̀tà wà yìí ṣùgbọ́n tí n bá fi nǹkan pamọ́ fún ọ bí mo bá sí mọ́ kí ló fẹ́ ríròyìn ọ̀lágbára <laughs> púpọ̀ ọ̀lágbára púpọ̀ nígbà tí ògùn jọ bí ah, nígbà tá a wà léwe mo fẹ́ràn rẹ̀ púpọ̀ mo fà á mọ́ra ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo mú bí ọ̀rẹ́ bí ọmọ ìyá níbi tó bí tàbí tàbí tàbí tàbí púpọ̀ ní àsìkò kan. àdúpẹ́ ọkọ̀ ọ̀dẹ̀ tá lọ akẹran wálé bá a ṣe mọ́ ń ṣe náà nìyí. o ò ní bá wọn roko ọdẹ àìrẹ́ran pa. ṣe bá ṣe àṣẹ lèyí wọn àṣẹ. bàbá ṣe ń kì lámọ rí ni. àṣẹ àṣẹ àṣẹ yóò mọ ọdún. àṣẹ a sì mọ ta. àṣẹ àṣẹ a sì mọ rẹrùn kó délé ìgbà ni. àṣẹ àmọ́ dúró wa kan kan wà tó yẹ kí n ti bọ sọ tipẹ́tipẹ́ látọjọ́ ìwà o. tí ò sí kò sí kò le ó le ọmọ ilẹ̀ sísè sọ̀rọ̀. aláàmì ẹ̀ bàtà ń ké lódùn fẹ́. ẹ mo mọ̀ bẹ́ẹ̀ ìdí náà ló ti mo fẹ́ làwọn lórí àkànbí òun náà wò ní ìsìn àpò mi ló kún yìí àpò tiẹ̀ náà kún àmọ́ àpò tèmi tó kún kò sẹ́yìn rẹ o mo mọ̀ sí ọwọ́ mi o mo mọ̀ bí tọ́ mọ̀ ẹ kí ló ti jẹ́ gbogbo àtàbàtì orúkọ ọdẹ ìwọ lọ́ọ́ mọ́ rẹ̀ náà pa ìwọ lè jẹ́ káṣírí tèmi ó tú nínú ìlú pé mi kọ́ ọmọ lẹ́ran tí mo pa àkànbí mọ̀kọ́ mi bí èèyàn ó ṣe máa ta ẹran mọ́ máa kọ́ mi bí èèyàn náà ó ṣe máa rẹ́ran tí ẹ̀ pa tí ó fi lọ́ mọ́ rí ìta ni wọ́n fún mi lẹ́ran jẹ mọ́. ọ̀ká ẹ̀ ọkùnrin ọ̀ká ẹ̀ ọkùnrin ni ọ́ mo ti ń dúró de irú ọjọ́ ìní kọ́ bí ní ó níbi tí wọ́n máa ń fara sí kó sí ó níbi kan tí mo máa ń fara pamọ́ sí tá a bá ti ń règbẹ́ ọdẹ tí mo bá yẹ ti fi nǹkan tí mo máa ń lò tí mo lò à ọ̀rọ̀ ojú mi ni ọ̀rí bó ṣe wà ń tìró kan bẹ ló dógún lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ yín tí mo bá yẹ ti fi sójú mi báyìí wo kò síbi tẹ́rán gọ sí lóko tí ì ní rí. mo wí náà jọ̀ọ́ tòrò gbọ́n ilé dùn àmì yìí bẹ̀ ọ́ mo falálẹ̀ lè mo fi bẹ̀ ọ́ gbogbo òòṣà mẹ́rìndínlógún tí ń bẹ ńlẹ̀ káàró òjìrè gbogbo wọn mo fi bẹ̀ ọ́. kí ló fẹ́. yóò fọ̀nà èmi náà fọ̀nà mi. ń fi hàn ọ́. ń fi hàn mí. ń fi hàn ọ̀rẹ́ mi ni ọ́. ó sì wọ̀n ọ̀rẹ́ mi. a ti wà láti ilẹ̀ ń fi hàn ọ́. àkòsí. Ah, torí ọ̀dà mi rí yóò fi wọn. èsì ní dà. sọrí èmi ò fún ọ ní tìrò òun ah, èyí tèmi ní mi lè fún ọ nítorí mi nìkan ló wúlò fún ṣùgbọ́n ti tiẹ̀ yìnbọn pẹ̀lú rẹ̀ ah, ń fún ọ tá bá ti ń roko ọdẹ ọ lè sójú rẹ méjèèjì kò síbi tẹ́rán gọ sí tọ̀ ní rí tọ́ ti rí kò sí nǹkan méjì ju kọ́ dàmbájínátù ó kú lè yín òun kápò rẹ̀ sì kú káyọ̀ ọ̀rẹ́ mi káyọ̀ káyọ̀ ikú ò ní yà wá òṣèṣì ní yà wá nǹkan òṣì ní ṣe wá àpẹẹrẹ pẹpẹ. àṣàbí ó sì bá ń bẹ́ ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ lórí kíni hmm. mo béèrè nǹkan lọ́wọ́ ẹ̀gbọ́n mi ni wọ́n sì sọ fún mi pé táwọn bá dé láti oko ọdẹ ní òwúrọ̀ ọ̀la tí àwọn bá ti ta ẹran àwọn ò fún mi mo kò fẹ́ kó o bá mi fẹnu sí kí wọ́n lè fún mi lówó. ṣé kò jù báwọn lọ. bẹ́ẹ̀ ni kò burú ń bọ̀ jíṣẹ́. àjíhun èmi ló ń báyà mi sọ látàárọ̀. àkànbí ṣé má báyà ọkọ mi sọ̀rọ̀ mọ́. pínrín o mi sọ o mi tó sọ. àṣàbí bá mi kílé o kó o sì má gbàgbé ọ̀rọ̀ tàjọ sọ. kò burú. aya mi. ọkọ mi. kí ló pọ́ ṣẹlẹ̀ fi yín lẹ̀ ọ̀rọ̀ obìnrin ni. ọ̀ka ẹ̀ tí mo bá ti rí ọ ní gbogbo ìgbà orí mi máa ń wú ni aya mi tó rẹwà lọ́ọ̀dẹ̀. níwọ̀n tí mo ti rò pé ìwọ ọlọ́wà ké sí mi kókó ọdẹ yá. mo ní wojú aya mi ni kí n gba sí é e díẹ̀ kí n tó mọ orúkọ ọdẹ. Ah, ah, <laughs> àṣàbí ah, ìwọ lọ fọkọ rẹ lọ́rùn lẹ. èmi kọ́ o. tàwa ni tá mo bá tó dìmọ́ lọ́rùn ní ìsìn wo sórí òun tó wo tó tàn lókè yìí tọwọ́ oko lásán ni o ilẹ̀ ti sú o jáde tẹ̀ mọ́ lọ o. kò séwu kò sígbà tá a dá sọ tá a rí ibi tá a fi ro kódà bá a dóko láàjìn á kẹrin wálé àmọ́ jẹ́ pé aya mi lẹ́sẹ̀ ń padà bá ọ ní àárín. ọ̀dà o àṣàbí o aya mi kílé o. ọ̀sẹ̀ o. tá a bá ní parọ́ kọ́ńdílẹ̀ kò mójú lọ ọjà o ọmọ ẹ ó rẹwà lóbìnrin ọmọ ẹ rẹwà lóbìnrin. ọ̀rẹ́ mi ọkùnrin kí ló dé. bó o rí báyìí. dáadáa ni kò séwu. ọ̀nà bo ni káwọ́kọ́ mórí ilé náà. bá a ṣe máa ń tọ̀ náà láṣẹ tọ̀. ibi ni ká tọ̀ àbí ìyá ẹ. ìwọ ni oníṣòwò ẹ mọ̀nà ni ọ̀tọ̀. ọ̀gá ẹ̀ ọ̀gá. <laughs> ọ̀rẹ́ mi mo ní ọ ọ̀sìn lọ́ọ̀ wọlé lè dé yìí ni. mi ò kí ló dé. Ah. kan bí nǹkan ṣe mí. kí ló ṣe ọ́. ibi mo sọ̀rọ̀ òye tó dùn fún ọ nínú àfẹ́sọ́nà mi. wọ́n sọ fún mi àmọ́ ìsàbápàdé rẹ̀ rí. àsìkò tó ọba mọ̀ ń rè olómi wa lọ tẹ̀yìn wọ́gbìn mi lẹ́nu. kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ nínú bíi ijó mẹ́ta yìí lórí hmm. o ti fẹ́ yé mi mọ́ mo sáré pé gbogbo mo bá sọ pé mo ti fẹ́ rí pàbó ló ń já sí ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ mo bá wò pé kí n tọpinpin ibi mo ti ń ṣèwádìí kiri náà ti ta mí lólobó pé ó lọ́mọ ọkùnrin oníkókó kan tó mọ́ wá sínú àbá wa wọ́n ní ìyẹn ò lẹ́ni ń tẹ̀léra wọn kiri ní ìsìn kódà ibi tọ́rọ̀ dé àkànní ibi tọ́rọ̀ wọn dé wọ́n ní wọ́n lè pẹ́sẹ̀ mọ́ mi mọ́ mọ́. nílùú ti bọ nílẹ̀ yìí ah. Ah, ẹni bá ti ṣẹ̀ ti ṣẹ̀ wọn ò mọ̀ mí ni èmi agbẹ́dúdú orí òkè ní àkùkọ gàgàrà tí ń kọ lẹ́yìn ìkùlé òdì à ń kọ́ lé bàbá mi ò ṣe kà mọ́ ó sọ ọlọ́mọ mẹ́fà kù kan ṣoṣo ẹni bá ṣẹ̀ ó ṣẹ̀ mí ṣé ká pa á ni. irọ́ ìfẹ́ ló pé èèyàn lọ́rùn pa mo jẹ́ apá èmi èèyàn ló ń sọ yìí. èmi ló fẹ́ ṣe fún un. mo ṣe sọ̀rọ̀ gidi nu sórí nǹkan tèmi fẹ́ ni pé bí mi ò ṣe gbẹ̀yà tèmi padà ẹ kó mọ bá ti ti tiẹ̀ lọ ẹ káyà tèmi ó ṣàjẹmójú tèmi padà nǹkan tèmi fẹ́ nu. Hmm, hmm, hmm àbìlù lèyí hùn èsì ní yọ owó mi tá a bá pèlò rẹ̀ tán tá a ṣe gbogbo ohun tá a ṣe tó o bá lo èèmọ̀ ṣẹlẹ̀ ṣé bá ọmọ bíi tí ń dé sí tó bá wá sí ìlú wa yìí. ilé lálọ́pẹ́ alágbọ̀n ni mo dé sí. èyí ń tiẹ̀ dá rẹ balẹ̀ ọ̀rẹ́ mi sọ́ọ́rí ìfọ̀ oníṣẹ́hun ọ lò bí mo sì ní ọ lò ọ tọ ọmọkùnrin ìtàn tààràtà ọ wá ọ wádìí rẹ̀ débi pé ìgbàkigbà tó bá fẹ́ rè wẹ̀ lọ́ṣọ ẹ̀bù tí mo bá fún ọ ọ̀rẹ́ ẹ̀bù sínú omi tí ó fi wẹ̀ tó bá ti ṣèyíhùn tán á èdí mu bẹ́ẹ̀ ni ó sì kú o ó kù ó lójú kejì o méjì ni akọ àtabo akọ lọ́ọ̀rẹ́ ló ń lé wọn ìwọ lọ́ọ́ sàbò rẹ̀ nítorí akọ àtabo ni sọ́ra bo rẹ̀ ń èmi ó pèlò rẹ̀ fún ọ sínú fìtílà pẹ̀lú pupa ó fi para sọ̀rọ̀ ọjọ́ tó bá fi para tán ọjọ́ wọn gbúdọ̀ yẹ ọ gbéra pa ọ gbà lé ìyàwó rẹ lọ ìyá arábìnrin tó ń fẹ́ tó bá ti fojú kàn tẹ́ fojú irújú pẹ̀lú ara yín ọkùnrin kò sí nǹkan tí ṣẹlẹ̀ ọkùnrin máa ń la nǹkan lọ ni wọ́n bá dọkùnrin. bẹ́ẹ̀ ni. Ah, àìdúpẹ́ ara ẹni àìdúpẹ́ ara ẹni ọ̀rẹ́ mi ni ọ́ ọ̀rẹ́ mi ni ọ́ ọmọ tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi tó bá ti di ìwòye ọ̀la mọ̀ bọ̀ èyí ti pèlò rẹ̀ lẹ̀ fún ọ. Ah, ìwòye ọ̀la bẹ́ẹ̀ ni. Ah, mo dé tán kódà kùtù ayọ̀ ọ̀la ní ti jẹ́rẹ́ àyìn. ọ jí mi lé kò séwu ọ ah, wà lé ọ bá ń kílé. òtútù ọ̀pọ̀. akọbí bọ́dé o akọbí akọbí bọ́dé bọ́dé bọ́dé bọ́dé. àṣàbí kí ló dé ọmọ ń pọ̀rọ̀ olówó ìmọ̀ lárónù tó fẹ́ mọ́ fi nǹkan tí mò ń jẹ lọ́mí ni àṣàbí. ṣé dandan ni mo ní ìhùn nífẹ̀ẹ́ rẹ máa lọ. nǹkan sẹ́mi èèmọ́ lù mí obìnrin kan ṣoṣo tí mo nífẹ̀ẹ́ sí nínú ìlú yìí ó sọ fún mi pé òun nífẹ̀ẹ́ mi mọ́. kí ni ta lóbìnrin rẹ èmi kò gbà lẹ́nu rẹ mọ́ lọ táwọn aládùúgbò ìkìgbò lè lọ lórí o mọ́ lọ olè olè. mọ́ kígbe olè ó kàn mí ju báwọn lọ nílùú kéèyàn kó kígbe olè lé mi lórí èèmọ̀ ah! lù mí nǹkan ṣe mí irú agbára òre o. rádaràda afọ́fúgbé mi. mo tẹ́ ọ̀dẹ̀ tó bá wọ̀ nílẹ̀ ìgboro gbé wọn bẹ́ẹ̀ ni mo sọ. So ògúnjọbí mo rémọ̀ mo rórí ológbò látẹ nǹkan ṣe mí mo re ní àṣàbí lóòrọ̀ yìí gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún àṣàbí wípé mi àti ẹ̀ alọ́rọ̀ tá a sọ ni mo bá re ilé àṣàbí lóòrọ̀ yìí àfilá ó lóun ò fẹ́ rí mi mọ́ ní kí n kúrò lọ́ọ̀dẹ̀ àwọn. ẹni gbà tèmi. pírí o ọmọ pàṣà bí ò kì í ṣẹni tí mo lè bájá ìfẹ́ kan ṣoṣo tó wà lókàn àyà mi ni ẹni tí mo fẹ́ràn ju gbogbo nǹkan mo fẹ́ràn rẹ̀ ju yá mi lọ níbi tó ṣe dé wo ó ṣe dé bíi pé ó lé mi ó polè sí lórí ládùúgbò tó tó yùn ni ó ju bẹ́ẹ̀ lọ. àbò lẹ́sẹ̀ kan tó o ti ṣẹ́ tẹ́lẹ̀ mi ò ṣe nǹkan kan bóyá mo ṣẹ̀ lójú oorun yìí mọ́. àṣàbí wàá lé ọ olóhùn òfin ọmọ. ó lé mi débi wípé ó lé mi bí ajá pariwo lè mọ lórí olóhùn fẹ́ rí mi lọ́ọ̀dẹ̀ àwọn. tó tó lù mí. ó kọjá èyí ń lọ ó jùlọ ìmọ̀rẹ́ o ẹ dúró lẹ́yìn èmi tó wá sọ fún ṣé kì í ṣe kókó ti ròyìn fẹ́ lómi. rírí kò sẹ́ni tí mo sọ fún. ọ̀ tí ì bá yàn kankan sọ. bẹ́ẹ̀ ni ó sì dáa báwọn jẹ́ kí èmi mọ bí mo ṣe yọjú sí tí mo ṣe bá a sọ bí o ti lẹ́sẹ̀ kan tí wọ́n ti ṣẹ̀ ti tẹ́lẹ̀ tí o fẹ́ bún ọgbọ́n tó sì ń bínú sí ọ lọ́wọ́lọ́wọ́ ni ó ti yé èmi mọ bí mo ṣe yọjú sí mi ò bá sọ. ètò parí àwọ̀ tó bá fẹ́ wà láàrin wa àti ẹ̀ ó ti yé. ọ̀rẹ́ mi mo bẹ̀ ọ́ dákun lọ bá ń bá fọ́ bá ń bẹ̀ ẹ́ bá ń pẹ̀tù sínú bá ń sọ̀rọ̀ sí torí tó bẹ́ẹ̀ kúrò nú ayé mi ayé mi ó bàjẹ́ o kò sí nǹkan kan tí mo ní jùlọ o májọ ń lọ o. ayé rẹ ò bàjẹ́. ó ti yé wọ́n ṣe yọnu èmi náà bí mo ṣe lọ rí o ó ní ọ̀nà kan tó ọgbà tó fi ni. kí n ṣe kankan ah, bóyá mo sì ṣe lójú ohun tí mo. Hmm, kò fẹ́ sọ fún ọ ni kò fẹ́ sọ fún ọ ni ìwọ mọ̀ ṣe yọnu àfẹ́ káyé láyé ń fẹ́ náà àràn káyé báyìí ló ń ràn o eṣinṣin kì í mọ ní kó tó fọwọ́ ba ni ìpakúpa lọtí ń pọ lọtí ìrìnkúrìn báyìí lọlọtí ń rìn tí fi ń datọwọ́ ẹ̀ lẹ̀ àṣàbí látẹnu òní ìlọ tó bá ti ń fojú kan èmi ògúnjọbí kífẹ̀mí ó mọ pa ọ́ ọtí ṣìkìṣìkì báyìí ni kí iná ọ̀fẹ́ mi ó mọ gbóná lára rẹ̀ ló mọ̀ lélẹ̀ tó bá rí mi àṣàlù kára ló mọ̀ balẹ̀ kára ló mọ̀ lélẹ̀ àṣàlù ó bá ti rí mi tó tóbi kára ló mọ̀ balẹ̀ kára ló mọ̀ lélẹ̀ àṣàlù tó bá ti rí mi òkú tóbi kára ló mọ̀ balẹ̀ kára ló mọ̀ lélẹ̀ àṣàlù. Àṣàbí. ìdúdọ̀bí ni o. Àṣàbí Àṣàbí. ojú rẹ rèé. ó mọ̀ tó jọ mẹ́ta. so wàá nù ìlú àhà ìjọ mẹ́ta ah, ah, ah, bíi ti bú o ebe mi ìrẹsì ríra ń jẹ tán òde yìí. Ògúnjọbí mo ti ń wọ tipẹ́. o ti ń wá mi tipẹ́ àmọ́ ilé yín la wà yẹn táwọn wà ní. èmi nìkan ni. ìwọ nìkan lọ wà ní. bẹ́ẹ̀ni. <laughs> Eh, kò sí láburú ṣé ah, sàlẹ̀ wọlé yẹn kàtà mi oge síra wa lára. Ah, ah n tí mo ti wá látọjọ́ náà. Eh, ọ̀dẹ̀dẹ̀ yín náà bàjẹ́ iná ọ̀bàlà yóò gbà <laughs> díẹ̀ díẹ̀ ni mo jà sí olórí girigiri mọ́ọ̀rùn so. <laughs> àṣàbí ò lẹ́lómi tó yàtọ̀ sógunjọbí ògúnjọbí náà sì lẹ́lómi tó yàtọ̀ sásàbí. ha àṣàbí ògúnjọbí ayé mi bàjẹ́ tiẹ̀ ta lójú ayé mi ìlọ kí kporo mọ́ fi lọ mímọ́ mọ́ jẹ nítorí eégún burúkú wọn bọ nílé baba tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ni bá dọ́rù rẹ̀ wò nílẹ̀ ìwo rẹ̀ wọ̀ kọ́jà mi ò ní jẹ́ wọ́ ìpani ìwọ mo sì finú wẹnu mo jẹ́wọ́ torí pé mo fún ọ lẹ́yìn tán ìwọ fẹ̀yìn tí mo fún ọ tí mo gbé ọ lẹ́yìn tán sì fi géńjẹ nílẹ̀ yìí nǹkan ṣe ọ bẹ́ẹ̀ ni. dúró ná kí ni ìṣe ọ̀nà àkànbí àkànbí ó mọ̀ láyà o inú wájú wọlé tọ̀ mí wá. bákin dáadáa ní ara rẹ̀ lé láyàwó rẹ̀ ṣé tipátipá ni àbí dandan mo ní ilé ìfẹ́ ọ ò sínú ṣàwáwò ẹni tí mo lè tẹ. ọtán. ó ra nù. aṣábí. ọtán. sọ́ọ̀rì mi ni mo tẹ́ ìwọ̀n ọdún bẹ́ẹ̀ lójú ẹ̀mí mi níwọ̀ ọ̀rẹ́ mi tí mo mú bí ọmọ ìyá tí mo gbé ọ sáyé tí mo ní kí n fọkàn ayé mi kí n fi wọ́n gbogbo ibi tí mo fi ń sagbára tí mo fi lé ọ lọ́wọ́ tí mo fi wọ́n ọ torí pé mo fi nǹkan wọ̀ tán ọ sì fẹ́ bà ayé mi jẹ́ láàjìn sọ́ọ́rí tó bá sùn tó bá jẹ́ ọwọ́ ẹ̀mí lọ ti wá. lẹ́mi èmi mọ́ ni èmi ògùn tàbí aláyàbí ọkẹ́ agbọ́n mi ni mímọ́ ṣetán láti wọlé ẹja rẹ̀ àpàjùpá mi ní ń balẹ̀ àparò rẹ jẹ́ olórí láyà o. afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ṣàwọ́ lọ́kùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ṣàwọ́ lọ́ṣà ìjì líle tí gbójú ọ̀run ṣe bùgbé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ mo fẹ́ ràn yín níṣẹ́ kú. yóò ti kí ni. àánú rẹ ní sẹ́mi tí ò bá sí ti pé mi ìfẹ́ pa ọ ní àárín mo fẹ́ kọ́ ọ rè kú ní gbàgede èrò ìrìnàṣẹ́ kú sí ọ ni. níwọ̀ tí n bá padà wá bá ọ ní àárín wo ikú rẹ ikú rẹ ni ó rí bíi tẹ sí lórí mi ni. kò sí nǹkan tó ṣe. èmi. kò sí nǹkan tí bàbá ńlá kó bá bá a lẹ́yìn. ó ti lè ní ẹwọ́lẹ̀ ní àyè kan fún pèrí mọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹlọ́dẹ mi rẹ àṣẹwà bẹ̀rẹ̀ àṣẹbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ó rí pé òjijì kankan ò ní jí fún ọmọ bẹ́ẹ̀ ni. ọmọ mi lọ́kọ̀ọ́ ọ̀ ń tanná wá mi lóru ṣùgbọ́n jẹ́ ń sọ nǹkan fún ọ sọ́ọ́rí bọ́ọ̀ ṣe wà yìí ọ̀rọ̀ rẹ kékeré ni mo mọ nǹkan tí fi ọ ṣe wò sọ́ọ́rẹ́ yìí àdókólóńbò nífẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí padà gbé ọmì ìmọ̀ gbé ọrìn ṣùgbọ́n ìwọ wọn padà bọ̀ lórí rẹ nítorí bí ilé rẹ bá sùn tí ò bá jẹ́ ọwọ́ èmi ni sọrí bọ́ ṣe wà yìí ń sọ èdè èsì orí mi tí nìkan ọmọ rìn kiri láàrin èrò bẹ́ẹ̀ ni mo sọ ìwọ kò sí. dúró o fẹ́ dúró. ọkọ dúró. lérí ibú rẹ̀ lẹ̀ yóò mọ kó sí ara rẹ̀. dé ìtẹ́lẹ̀. fi ilẹ̀. dé ìtẹ́lẹ̀. fi ilẹ̀ ah! lérí ibú rẹ̀ lẹ̀. ajá rẹ̀ wọlé tẹkùn ni ó yẹ kí ojú ó fẹ̀jẹ̀ wẹ̀ jẹ́ máa béèrè àníyàn wa gbé lẹ̀ ó ti kó tì lọ. kò burú. Ah, ah, ah, ògúnjọ bí ò ṣe dáadáa wọn lógun ògúnjọ bí ò ṣe dáadáa o ìyẹn mọ̀ burú o. Eh? baálé mi wàhálà kan bẹ́ ńlẹ̀ báyìí o. kí ló ṣẹlẹ̀. ah nǹkan kan náà ń ṣẹlẹ̀ tí mo ń fi pamọ́ fún yín láti bí ọjọ́ méjì mẹ́ta kan mo pé àsìkò rẹ̀ ètò láti jẹ́ ẹ mọ̀ ni o àmọ́ pẹ̀lú ìtàn tẹ́ ẹ wá sọ ọ́ lẹ̀ yìí tẹ́ ẹ sọ fún mi ah ó yẹ kí n jẹ́ kẹ́ ẹ gbọ́ o baálé mi Ògúnrìndé mọ̀ ni. Ah, omi fún un tọ́mọ̀ pè ní ààyò òun. níjà ni. ogun ògùn kan náà ní náà ni ọmọ ògùn jọ ewọ ewọ ewọ báyìí ń pẹ́ lọ́nà mọ́ kó èèyàn gbẹ́dùgbẹ̀dùgbẹ̀ bọ̀ láàjì nínú tó wọ́n fi ṣe fọ́gà ni ìwà kò lè pọ̀ sí èèyàn kàn án ló bẹ́ẹ̀ yóò lé wọ́n tu ẹni ọlọ́fẹsẹ̀ lálẹ́ ẹ̀bẹ̀ jù níbi ogun dé. o lè pọ́ mọ́ mi o lè pọ́ kí fòbúrì dé kí fara mi dànù. ẹ̀yin èèyàn mi ìjókòó tá a wà yìí ìjókòó lọ́ba lọ́ba ló ń pè é. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni orin lọ́ba lọ́ba lásì máa kọ orí sọ. Mm. igi igi adudu dákun dúró mi ó bá dé hun bó bá ṣe tolórin hun ọmọ pàwọ́ àmọ́ ń kọ orin ni. ògbọ́n mm. tí mo ní wọn pẹ́ ń tó sùn mo tètè dájí mo rí làárẹ̀ ọ̀bọ àríwúnúwúnú sọ̀rọ̀ nígbà ìrìnà. ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ tí mo dé ọba dọ̀rẹ́ ọmọkòdò ní ìrẹ̀lẹ̀ ọkọ̀ ìjàkadì tó tọ̀fà. ẹ wo ẹ wo ẹ dúró kì í ṣe pé tí ìgbéfe o àbí kí a ni ẹ wo àwa kórin áàyìn ni o ọ̀rẹ́ mi tó bá dárin fún yín ẹ mọ̀ pé àwa la gbéfe ọ̀rẹ́ mi ó yá àwa ń jayé lóko bí àwọn ìjòyè ní àwa ń jayé lóko bí àwọn ìjòyè ní orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí iyán tìrì ńlá fún àbájá lóko àwọn ìjòyè rí. <laughs> ó ṣeré ọ̀rẹ́ mi alùbáríkà. ó jèrè agbègbè bí àbá agbègbè. bíbo ọ̀fíjà rẹ̀ gbọ́ nǹkan tó ń kọ tó gbọ́ nǹkan tá a dùbí kọ. ọmọ mi náà làdùbí àwa tá a kọ lórin rẹ̀. níbo tó ń lọkọ. Ah. ọjà akọ́délẹ̀ nù. ọjà ọkọ kíni délẹ̀ orin rẹ̀ òdòjọ́. kánà akọ́délẹ̀ wọn gbà pàbọ̀ ọjọ́ ara rẹ̀ bọ̀. Ah. èmi lẹ tún fẹ́ kọ bí. ẹgbẹ́ musa musa musa ẹgbẹ́ musa musa musa. ẹ kú ọmú. ẹ̀yẹ́ rábì ilẹ̀ ti palẹ̀ lárúbáyé. ń gbà tá a nìṣẹ́. àbí àti palẹ̀ lárónù inú bí tá a wà á níṣẹ́ méjì ju ká mẹ́mu yìí náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ah. èwo la ní túsọ yìí ó gbóni àwọn bàbá mi ni ah, wọ́n ní ká jẹun ká mọ́ wẹ̀ lóko la kúkú wà dàdídì ń dà dàdà dédé dìdì dáńdáń yóò dà fún ọ ọmọdé yìí ń kunrin ń kunrin. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tiẹ rí bẹ́ẹ̀ ń tiẹ rí ẹ̀yin déwọnkẹ oh. bó lọjà ajé wa. ẹ jọ dákun jẹ́ rí ọ. ẹ ẹ ọ̀dà bá. èló ni gbogbo owó ẹmu tó ti mú bì. wọ́n ti dé àyìn pẹ́ o. ẹ̀ ń bẹ́yìn náà bá sì wojú lẹ̀ ẹ̀ rí pọ́n ti gbìyànjú gan. ẹ ọ ti ọ tẹ ti palẹ̀ láró. yóò tó bíi ẹgbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan péré. bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ lọ. kò sí láburú. nítorí pé mi ìfẹ́ jẹ́ kó mú ọ̀rọ̀ lani ní bánú bẹ́ẹ̀ tí lani fi ro kóhun ó san gbogbo owó ẹmu wa kì í sojú lásán láyé èèyàn ní ọ̀hún èèyàn lani ó ṣènìyàn kọ ẹ̀yẹ ṣáà máa ṣe fàájì lọ sí gbà owó rẹ nù owó yìí tó bá tún mu gbogbo ẹ̀ mo ti fún ọ. ṣe fàájì lọ. ẹ dákun ẹ fẹ́ mi bóde fún wa. ó lè ní ọ ó lè ní ọ ó lè ní ọ. mo jà ikú mo jà ikú ni. ẹ mẹ́mu lọ ẹ mẹ́mu lọ. délà ní bẹ́ẹ̀ ń bí. ẹ ṣe bó ṣe wọ̀nyí dèrè bá dèrè ẹlẹ́mu ah, ah. iṣẹ́ àníṣẹ́ ah, nù àbá yìí iṣẹ́ mélòó la ní wọ́n jayé ku ni. ó lè ní ọ́ ó lè ní ọ́. o. ẹ̀yin gbogbo ohun tó wí pátápátá mm. gbogbo rẹ̀ ló mi àmọ́ jẹ́ ká fi pàdé sígbà mi ó dà lójú. ẹ bù mí kejì so. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mufo mufo ah, ah, àwọn tó lọ òun nìkan ti kọ fún ẹ. ẹni ọba kàyé jíjẹ mọ́ ní jayé ẹni ọba kàyé jíjẹ mọ́ ní jayé. ọ̀lẹ́ imú solówó onílọ́wọ́ gbé àga kò ní bàjẹ́ fún ọ. ẹ jèrè ẹ jèrè orí yóò àyìnkẹ́ rèé. òun náà ni. ẹ ẹ dúró ìgbà wo ló gbà báwo ló ṣe dọ́wọ́ ẹ̀ báwo ló ṣe jẹ́. láàárọ̀ aláàárọ̀ yìí ni wọ́n mú lẹ́tà yìí wá fún mi mo tẹ̀ kọ́kọ́ ṣe bóyá èmi ni mo ní lẹ́tà ni àfìgbà tí mo kà á ni mo rí i pé ah, àyìnkẹ́ ìyàwó lákúnlé rèé ah, gbà tí mo kà á ó kan èmi náà lómi inú ìyẹn ni mo ṣe ránṣẹ́ sí ẹ pé a ní láti ríra. bọ́sùn ṣé o gbọ́ nǹkan tó wà ní lẹ́tà yìí ó ní lákúnlé má jẹ́ kó yà ẹ́ lẹ́nu tó bá gbọ́ pé mo para mi torí ìfẹ́ tí mo ní sí ẹ ni mo fi para mi ó fẹ́ kọjú mi sórun alẹ́ ó wò sùnsùn ó dá ìfẹ́ mi sómi èmi ò ní fẹ́ nìkankan tí mi ò bá ti fẹ́ ìwọ lákúnlé ọ̀sán nǹkan tó wà ní mẹ́ta yìí lágbára ah, mi ò mi ò ṣetán àti lópin ìrọ̀rùn pẹ̀lú nǹkan tọ́mọ yìí kọ sínú lẹ́tà yìí ó nífẹ̀ẹ́ mi gidi ni ó tiẹ̀ ní ó mọ̀ pé mo sì kó ó ní òun sẹ́ndí lẹ́tà mi ò bọ̀sùn kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn ti sọ sí mi lẹ́nu ó ti buyọ̀ sí báyìí ìsọ ò ṣe é kọ́lá iyọ̀ ò sì ṣe é tù dànù gbà mí ọ̀rẹ́ gbà mí kí mo fẹ́ ṣe báyìí wo ọ̀rọ̀ ọmọ Omífúntọ́ yìí ọmọ bàbá Akànmí ẹkùn màmí ló ní pẹ́pẹ́ sí ọmọ yìí gangan mo gbọ́dọ̀ fẹ́ mi ò sì nífẹ̀ẹ́ ọmọ yìí mi ò nífẹ̀ẹ́ rẹ kí mo fẹ́ ṣe báyìí ẹni tí mo nífẹ̀ẹ́ rèé tí mo ti ẹ̀rù fún ó ti fi mí lẹ̀ ó ti bọ́kùnrin mi lọ ó sẹ̀ lẹ́tà sí mi. ṣé o mọ̀ nǹkan tá a máa ṣe mọ́mì náà ló máa padà lọ bá wá bá wọn sọ ni. ṣèbí mọ́mì tiẹ̀ ni nǹkan tó o bá fẹ́ ló máa ṣàlàyé fún wọn mọ́mì o pẹ́pẹ́sẹ́ o ọmọ onífẹ́ o báyìí báyìí kàṣà báyìí báyìí kàwo ó dẹ̀ ní láti gbọ́ sí ẹ lẹ́nu ni bọ̀sùn báwo ló ṣe ń sọ why are you talking like this báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà ó mọ̀rọ̀ mọ́ mi náà ó mọ̀ pé kì í gbọ́ kì í gbà ní àwọn ni mo fi yẹn jọ nǹkan tó bá sọ pé àwọn máa ṣe báyìí ló máa ṣe jọjọjọ gbà mí i don't know what to i'm confused. lákúnlé jẹ́ ká gbìyànjú ẹ̀ wò bá mọ́ mi sọ tó bá dẹ̀ tún rí bákan a tún wọ̀nà mi ta tún lè gbégbà gbin ojú ẹ̀ wò. èmi ò kòròǹtò àgbàdo tẹ̀ wá rí. alákọ̀ọ́kọ́ náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín àbíamọ ni ati bàtẹ́ ti bí mi lásìkò yìí ẹ jẹ́ kí n ever regret pé ẹ̀yin lẹ pè mí wá sáyé ẹ ṣé àmọ́ ọ̀rọ̀ kan ń mi lọ́kàn ọ̀rọ̀ kan dùn mí mo ti rò síwájú. Si mo ti rò sẹ́yìn ní orí bí rò sí wọ́n á wò pé hmm, ó bẹ́tà kókó sọ fún yín àmọ́ ìyá alákúnlé ọ̀rọ̀ yìí náà máa dùn yín mo dẹ̀ mọ̀ pé ó máa fẹ́ rí bákan lára yín àti gbà bọ́ á wù mí kẹ́ ẹ wújọ́ tẹ́ bí mi ìjẹ́ ẹ ṣọlọ́kọ̀ mi wá sílé ayé ẹ jọ ẹ gbà sí mi lẹ́nu. lákúnlé nígbà tí ì ṣe pé olókè mi lẹ́yìn ọ̀hún ṣé bẹ́ẹ̀ mi nìyá ẹ̀ ọ̀rọ̀ owó ló lè máa dùn ẹ́ lọ́kàn tó ò ní lè sọ fún mi gbogbo nǹkan tó bá sọ fún mi mo gbà mo dẹ̀ ti rẹ́dí àti gbọ́. tó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ omi fún tán ìyá mi ìbáṣepọ̀ tó wà láàrin èmi àtọmífìntọ́ kò ń ṣe ìbáṣepọ̀ tó dánmọ́rán ó fẹ́ jọ bíi pé tipátìkùkù la fi fẹ́ra wa ìyá mi tẹ́ bá wò ó èmi ò ń fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ ẹ̀yin lẹ máa ń force mi most times pé dandandandan lọ wo mi fún ìjọ ìyá mi. Eh, kò sí nǹkan kan tó wù mí tó wà lára obìnrin tó wà lára omi fún tán kò fìbì kankan wù mí mi ò fìbì kankan nífẹ̀ẹ́ ẹ ẹ ìyá mi kóbìnrin tiẹ̀ wà lọ́dọ̀ ọkùnrin tó wà lọ́dọ̀ kí ara mi tiẹ̀ máa ṣe bákanbákan ara mi ò mi ò mi ò fẹ́ sọ pé mo kórìíra ẹ̀ mi ò nífẹ̀ẹ́ rẹ̀ á dẹ̀ wù mí lọ́kàn mi á wù mí á wù ẹlẹ́dàá mi jọ ẹ̀yìn ọ̀dà mi ẹ jẹ́ kó mi fún un tó wá ọkọ ẹ̀ síwájú. lákúnlẹ̀ lẹ́nu ẹ̀ ṣé o mọ̀ yìí pé tí ọmọdé bá gégi nígbó àwọn àgbà ló máa mọ ibi tígi náà máa wú sí hmm. ó dẹ̀ mọ nǹkan tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ìwà àtọ́mí fún tọ́ ọ abó mọ̀. bẹ́ẹ̀ni ìyá mi ẹ̀gbọ́n ẹ̀yin àgbà náà lè pa lóore o ẹ ní àìrú eléyìí rí àfi dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni lóòótọ́ ni omi fún tó àti ìdílé rẹ̀ ṣe mí lóore bọ ìyẹn ò ń ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí bẹ́ẹ̀ ni ìyá mi ẹ jọ ẹ yọ̀ǹda mi ẹ wò ẹ má tiẹ̀ jẹ́ kí n bòpò lọ́lé lóru tẹ́ bá fẹ́ pọ́dí tó wà ní ọ̀rọ̀ yìí mo ṣetán àti sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ ṣáà rántí arábìnrin kan àyíkẹ́ àfẹ́sọ́nà mi tí mò ń fẹ́ tó wà lókè òkun. àyíkẹ́. bẹ́ẹ̀ni. Ah, ah. ṣé bí o sọ fún mi wípé o ò gbọ́ ọ̀rọ̀ àyíkẹ́ mọ́ àbí. ìyá mi bẹ́ẹ̀ la ṣe bí ni o àmọ́ ibi táwa méjì fojú sí ọ̀nà ò gbà bẹ́ẹ̀ o nǹkan tá a rò kọ́ ni mo bá o bẹ́ẹ̀ ni hm, ẹ wò ìjẹta ìnìbọ̀sùn pè mí ó ní kí wàá rò nílé bó ṣe pàtàkì pé kí máa bọ́ ń sìn sìn sìn mo ti ẹ̀ wo pé bí nǹkan tó le kan ni mo bá múra ó dọ̀dọ̀ ẹ̀ bá tí mo bá débẹ̀ ló bá gbé lẹ́tà náà lẹ̀ lẹ́tà wo lélẹ̀ yìí mo bá bẹ̀rẹ̀ sí ní ká ló bá darí kẹ́ ìyá mi ọmọ yìí sọ̀rọ̀ ó ní èmi lákúnlé mo kọjú òun sóhun alẹ́ mo dáfẹ́ òun sómi èmi mi ò lè rí mi ṣẹ́ kò sí nǹkan tí ò fi mi wé tán ó ní kódà ń tèmi ò bá fẹ́ òun òun lè padà òun. ẹ ìyá mi ẹ má jẹ́ ń parọ́ fún yín mo nífẹ̀ẹ́ ọmọ yìí ó sì dá mi lójú pé pẹ̀lú lẹ́tà tó kọ òun ó nífẹ̀ẹ́ mi mo bá délé èyí òru mi ò rí sùn èyí oúnjẹ mi ò rí jẹ ìgbà tó di àná ó bá gbé ọ̀rẹ́ mi bọ̀ sí i gbé bí wọ́n ti ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àdúró wàhálà ìtì ẹ̀ pọ̀ torí rè pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n mo dúró bá pé ó bá kọ̀rọ̀ ó ṣe kalẹ̀ ó ní kí ló dé tèmi ò reply lẹ́tà òun ó ní wọ́n ti ń kó lẹ́tà wálé mi ò rí reply òun pè mí ó nígbà tí òun tiẹ̀ tún gbọ́ pé mo sick ó ní so mọ̀ pé mo sick ó ní yes òun mọ̀ ó ní in fact àyà tòun gan já nígbà tóun dẹ̀ rí pé mo reply òun ló fi reply lẹ́tà pé àbí nǹkan kan ti ṣẹlẹ̀ ni àbí mo ti rẹ́ lómi ni kò ah, bá ní kò rí bẹ́ẹ̀ o pé báyìí báyìí pé mo ti rò pé bóyá ó sá fún mi ìgbà tó sọ pé ọ̀tá mi ń ṣe gangan àwa ah, ní ara kò rí bẹ́ẹ̀ ó ní fíẹ̀ tó tọ́ lòun ní sinmi ó ní kódà òun rẹ́dí àti máa bọ̀ nílé anytime tí n bá ti fẹ́ káwá ṣe mọ̀ mi mọ́ ìyá mi ẹ wò ó mi ò ní parọ́ fún yín o bọ́mọ òun ṣe ń bá mi sọ̀rọ̀ inú mi dùn ni o ṣé dọ̀ ìbò gbowó fún mi o ẹ ẹ wo èmi àtàyìnkẹ́ ti parí ọ̀rọ̀ wa o lèmi ó sì fẹ́ ẹ jọ ìyá alákúnlé ẹ wo. ìyá mi mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín ẹ jọ mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo fi ẹlẹ́dàá yín mo fi bẹ̀ ìyá mi ẹ fún mi yọ̀ǹda ẹ jẹ́ n fẹ́ ntọ́kàn mi fẹ́ ẹ jẹ́ n fẹ́ dùnú mi ẹ jẹ́ n fẹ́ fi ayé mi ẹ jọ ìyọ̀ǹda mi ẹ jẹ́ n fáyìn kẹ́ ẹ jẹ́ n fẹ́ mi fẹ́ ẹ jẹ́ n fẹ́ ayé mi ẹ jẹ́ n tí mo nífẹ̀ẹ́ sí ẹ wò ó bóyá kẹ́ lọ sí ìdílé àwọn mi fún un ẹ béèrè lọ́wọ́ òun àti bàbá rẹ̀ nǹkan kí nǹkan tó bá fẹ́ kódà kó jó dìde ilé mo ṣetán àti yọ̀ǹda inú oògùn bàbá mi ẹ jọ̀ọ́ Àyìnkẹ́ ni mo nífẹ̀ẹ́ sí. lákúnlé Elédùmarè máa fún mi ṣe yọ mí kúrò nínú wàhálà yìí kódà ṣe jàre o ṣe gan mo dúpẹ́ ah, jẹ́ kí n ah, mo dúró dúró dúró um, ok gbà máa ń fún wọn pa ẹ sí ah, ẹ sí o lè máa lọ sẹ thanks o ṣe o ṣe eh, báwo. tó wá dúró sẹ́yìn òdì báyìí. àwọn mm, ọmọ mm, mm, ṣẹlẹ̀ dúró dúró dúró báyìí dúró báyìí náà eh, ṣe wà pa má bínú pé mi ò lè wọ inú ìlú wa báyìí. ẹ àwọn àgbàlagbà lọ́pàá o wọ́n ní ọ̀rọ̀ tó bá gba ìdúró èèyàn kì í jókòó sọ. sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí ó ṣe pàtàkì gan. bọ̀ tí n bá ti bẹ́ẹ̀ sọ mo fẹ́ kó jókòó kó ṣe nǹkan tèmi náà ṣe rò síwájú kó rò sẹ́yìn kó think aloud dáadáa wàá rìn pé nǹkan tí mò ń sọ tó tọ́ ni. má dẹ̀ fi ṣèbínú sí mi because mo wọ́n máa bí ẹnu wọ́n mú kàn ètè wá sọ fún ẹ láti jẹ́ kó mọ bó ṣe máa prepare life ẹ bó ṣe máa move on i mean bó ṣe máa tẹ̀síwájú ní ìrìn àjò ayé ẹ. irú ọ̀rọ̀ wo wá nù. ẹ omi fún tọ mo ti try gan gbìyànjú kò sí nǹkan tí mi ò tíì ṣe láti fi wò bóyá ìfẹ́ ìfẹ́ lè wá sọ́kọ mi ìbáṣepọ̀ mi àti ẹ ká sọ pé mò ń fi tipátipá ṣe ni kò ń kò ń ṣe nǹkan tó dùn mọ́ mi nú kò ń ṣe nǹkan tí mo fẹ́ omi fún tọ má bínú o ò fìbí kankan wù mí lóbìnrin o mi ò rí àzẹ́n tí mo lè bá lu live bá gbé mi ò rí àzẹ́n tí mo lè fẹ́ sílé o get me ah, ah. sórí everything tó ń ṣẹlẹ̀ láàrin wa ṣe ló dàí pé wọ́n kàn wọ́n fi tipa mẹ́ṣin lọ sódò ni wọ́n ò dédé fi tipa fún lómi mu eh, i'm not feeling you mi ò mi ò nífẹ̀ẹ́. ní sùúrù. ó eh, eh, dàbí pé mi ò really kórìíra ìbọn mi ò nífẹ̀ẹ́ mi ò like as in mi ò you are not you are ah, kò wà ah, compatible. Ah, kò yẹ. Um, èdè rẹ má wò mí ràn ọlákúnlé èdìmọ̀ rẹ. ọlákúnlé ah, ló eh, eh, eh, um, sọ sẹ́yìn sọ sẹ́yìn náà. sọ fẹ́ mú kan. sọ sẹ́yìn náà ọlákúnlé ah! wọ́n ní wọ́n jáde ah, mo ṣáà ti ṣàlàyé fún ẹ. Um, ṣé nǹkan ò máa ṣe ọ. nǹkan hmm, oh, kan ò ṣe mí sórí mo kàn tètè wá sọ gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ wọ́n ní kò gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ listen to me sórí mo kàn tètè wá sọ fún ẹ ni kó lè tètè mọ bó ṣe máa mú láìvẹ bó ṣe máa bó ṣe máa tẹ̀síwájú nínú àrìn àjò ẹ mi ò ní time jọ má bínú wá ọkọ tiẹ̀ síwájú we no we no compatible ọ̀ ṣọ́ ni pé ọ̀ ah, àwa compatible ni ọ̀ oh, rí pé ìkò you don't get it. ẹ̀sùn ara kí ló dé. ẹ̀dá kan ẹ̀dìgẹ sára afẹ́rẹ́ rí ìlú. kí ni tó ṣẹlẹ̀ gan rí. ọmọbìnrin èmi àtọmọ yín lọ́rọ̀ kékeré kan tá a fẹ́ bá yín sọ. èyí ti ṣe kí ló dé. ọmọ yín ló dé níṣẹ́ ọjọ́rọ̀ yìí ní bá ń ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi ó pé ojú ń rí nǹkan ní sì ń bà òun nínú jẹ́ ó ṣe á ṣe é lálàyé fún mi àmọ́ á ní etí tèmi nìkan kọ́ ni ò gbọ́ eléyìí o mọ́ ọ̀bọ̀ kó wá ṣàlàyé fún bàbá rẹ náà n ló jẹ́ kémi àti ọ̀wá kó wá fẹ́nu ara rẹ ṣàlàyé lójú. omi ń gbọ́ kí lórí. bàbá mi ọlákúnlé ni o ọlákúnlé ló rọ́yàn sí mi tó ní wá pàdé òun ní yànà àti yà sílùú wa yìí mo sì bí ẹni tó rán wa pé kí ló dé tí ò fẹ́ délé wa ló bá ní òun fẹ́ rí mi lọ́rọ̀ tó ṣe pàtàkì èmi náà bá lọ báǹdì ọkọ rẹ̀ ìgbà tí bá ń bẹ̀ níbi tó gbọ́kọ rẹ̀ sí ni mo bá lọ bá ló bá ní ọ̀rọ̀ ọ̀fẹ́ wa o a ní lè máa tẹ̀síwájú wípé ibi tá a bá dé ká fòpin síbẹ̀ gbogbo nǹkan tí àwọn òbí mi bá fẹ́ òun ó ṣe fún wọn bàbá mi ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi gbàtọ lápúlé sọ̀rọ̀ fún mi bàbá mi. àwòrán jìgìjìgì lórí òǹkọ òǹkọ ìwọ kọ́ ló fẹ́ wá bá sọ̀rọ̀ kì í ṣèwọ ó jàrànràn ara rẹ̀ ni ìwọ kí ń bá wí ìwẹ̀wẹ̀ yóò ṣe àlànà lórí ẹ̀ yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tó bá ń fún ọ èèwọ̀ kò gbọ́dọ̀ sọ ọ́ sọ ọ̀rọ̀ èèyàn sí ni àbò orí ọdúró ẹjọ́ dúró lójúkojú báyìí ẹjọ́ sọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀. bàbá mi fúnra fúnra Ọlákúnlé ló sọ̀rọ̀ yìí fún mi bàbá mi. kò jẹ́jẹ́ wọ kò jẹ́jẹ́ wọ bí ìrànràn lórí bí ìrànràn lórí kì í sorun kì í sorun bí ìrànràn lórí kò jẹ́jẹ́ wọ. bàbá mi Ọlákúnlé ò ṣèrànràn o bí mo ṣe kúrò wájú rẹ̀ òun náà gbọ́kọ rẹ̀ tó fi mí lẹ̀ tó lọ ni. ṣé n tọ́mọ ìwà sọ fún ọ nu. mo ti wí nù ó lọ fi ń lẹ̀ sórí ìdúró ni ó sì bọ́ náà ọkọ rẹ̀ ó sì lọ. ẹran <laughs> takùn tó bá tàwù díjú náà tiẹ̀ ta <laughs> òun kọ́ òun kọ́ kò jẹ́ ṣe ń tó jẹ bẹ́ẹ̀ ẹ mẹ́nu kúrò níbi yìí ẹ mẹ́nu kúrò níbi yìí òun jẹ́ ṣe ń tó tó bẹ́ẹ̀ fún ọ kò ṣeé ṣe ní tó tó bẹ́ẹ̀ fún ọ. àti pé bàbá mi kí nìdí gan pàtàkì tẹbi sọ pé àfi ńlá ọlákúnlé ni kí n fẹ́ ọmọkùnrin yóò nífẹ̀ẹ́ mi agídí ni mo fi fà á mọ́ra. sórí bọ́rọ̀ bá ń bẹ ní kókósẹ̀ tí ò tí ì dojúgun kò tí ì tán tó bá mú ní dépàtì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kó tó dójú òdodo kó tó kàn láyà mẹ́nu kò ń bẹ́hùn. ẹ ẹ ẹ má wo bẹ́ẹ̀ lọ ẹ má sọ̀rọ̀ sójú bẹ́ẹ̀ ẹ mẹ́nu kò ń bẹ́ẹ̀ bàbá omi bàbá omi ọmọ yìí èé mọ̀ ṣọmọdé mọ̀ ibi tí ọjọ́ orí rẹ̀ dé dúró yìí èmi rò pé ó yẹ ká ṣàlàyé n ti ń bẹ nínú ọ̀rọ̀ àfi lákòfẹ́ lákúnlé yìí ẹ jẹ́ ṣàlàyé rẹ̀ fún àsìkò tó. èmi ni mo bí ọ kò sí nǹkan kan tó jọ mọ́ gbèsè ayé rẹ tí wọ́n fi pamọ́ fún ọ. ń ṣẹ̀sìn ọ̀rọ̀ náà. kẹ ṣàánú mi. èkó lẹ ti wá. bẹ́ẹ̀ni ọmọ mi ni ló ṣe kọkọkọ àtẹkùn ló ti jíwèé bíbá ìfún mi. kẹrẹ kẹrẹ kẹrẹ kẹrẹ. àdúrà àdúrà àdúrà. kẹrin kẹrin kẹrin. ilé ìwòsàn wo lẹ ti gbé lọ. bàbá mi ti gbé lọ bí kọ̀ọ̀kan àti gẹ́gẹ́ ló ti bẹ̀rẹ̀ ìgbà tó dé ti wàá pè tó ti wàá pèlékè sínú ọwájú mi gbígbà yìí fún mi mo fi wá gbé bọ̀ bàbá ẹ ṣàánú mi ẹ jẹ́ ẹ ṣàánú mi. ẹfilẹ ẹfilẹ ẹfilẹ. ọgbọ́n máa sálọ. ẹ fi lè lọ kò lè lọ kò lè lọ ẹfilẹ ẹ jẹ́ sọ tẹnu ẹ̀. kí ẹnìkan náà níbi tó wà òun yẹn ìdọ́ọ̀dá ìdọ́ọ̀dá ìdọ́ọ̀dá. ọ̀kárí ọ̀dà bá wọn. ìyá omi eléyìí yóò gbádùn yóò gbádùn ẹ fọkàn ara yín balẹ̀ yóò gbádùn ọ̀rẹ́ rẹ̀ ó yá ẹ mú wọlé. ìyí náà sẹ́ẹ̀ no no no no no no no no. ẹ mú wọlé ẹ mú wọlé. bọ́ẹ̀ bọ́ẹ̀. ẹ mú wọlé lọ. I know what I'm doing. Oh.

pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. bàbá mi ò lérè ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ ṣùgbọ́n ìgbà tí ìyá mi ṣàlàyé ipò tí mo wà ìgbà tó gbé mi débi. mọ nípa ẹ̀ rárá mo rí i pé iṣẹ́ takuntakun lẹ ṣe. ẹ jẹ́ káyé sọ pé ṣé kò tọ́ di lákúlé. ẹ jẹ́ káyé sọ pé ẹni gbogbo fàárí ẹ̀ ẹni gbogbo òwe tó kà ṣé kò tọ́ di owó kọ́tẹ́ bá tú a bá tú fún yín ni sà bá dẹ̀ dé a bá ṣe dé fún yín abiyamọ wọ àwùjọ abiyamọ. gbàṣó abiyamọ wọn àwùjọ abiyamọ ẹjẹ. ẹkùn tí mò ń sè é ẹkùn àyàwó kò Ashram. Chukwu. Chukwu. Sisa. Chukwu. Máyà ọkọ̀ yín mọ́ ní o ti di àfìsẹ́yìn tẹ́gbọ́n fi sọ. Mo tún kó mẹ́ o. Sisa. Àmọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. Ṣé mi ò ti ní dùgì jẹ mọ́? nǹkan tó ṣe bí ó ti ní pọ̀dà yóò fẹ́ yá wèrè ṣé mi mẹ́nu kọ́ náà igbá tó ti fọ́ ọ̀tún ṣe tó lé mọ́ kèrègbè tó ti fọ́ ò ṣe é gbèròdò àwo tó ti ya kò ṣe é jẹun ìyún ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ ó ti tẹ́ra ẹ́ má ronú kábẹ́ mọ́ má ronú kábẹ́ mọ́. ẹ kí ni kí n bá lọ síta èmi àti ìyá mi lè ráyè sọ̀rọ̀ ṣe sọ. wọ́n sunkún mọ́ wọ́n sunkún mọ́ lójú rẹ̀ nù lójú rẹ̀ nù wọ́n sunkún mọ́. bàbá ṣé nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ bàbá ẹ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹni ara ẹ̀ máa yá ara ẹ̀ dẹ́ yá èmi náà wá fi àsìkò yìí sọ fún yín pé nǹkan kíkọ tẹ bá fẹ́ kí n ṣe fún yín kẹ́ sọ fún mi mo ṣetán àti ṣe ẹ béèrè lọ́wọ́ mi arábìnrin owó ni mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni àbá sọ àìwú wárápáká gbogbo àìwú ẹ̀tẹ̀ béèrè ẹ̀jẹ̀ ẹnìkan ò ní lórí tí mo wọ kó béèrè nǹkan kí fẹ́ gbà lọ́wọ́ rẹ rí àrùn tí ń ṣe tó sọmọ rẹ tí mo wọ kì í wọ́pọ̀ lára ẹni tí ó dá lára ẹ̀ tí mo ní máa sáfún mo ṣe ọmọ mi omi sọmọ rẹ lè fẹ́. bàbá ó ti di ṣíṣe ó máa fẹ́. ọ̀kàrẹ̀. kí tún ni nǹkan míì tẹ́ tó fẹ́ lẹ́yìn tẹ́ ti sọ yìí mo ṣetán àti ṣe fún yín. ó ti tó ó ti tó mi ó ti tó mi ọ̀kàrẹ̀. ẹ ṣe ẹ ṣe. àbí àmọ́ kú ọ̀rọ̀ mi àbí àmọ́ kú ọ̀rọ̀ mi èyí ti di. mú mi owó ọmọ rẹ yìí tèmi náà yé o ó kàrẹ ó kàrẹ ó má sunkún mọ́ má sunkún mọ́. ẹ ṣeun bàbá màmá ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ̀ ń dé ńlẹ̀ ẹ̀ ń dé ẹ̀ ń dé ẹ jókòó. ẹ ṣeun ṣé gbogbo tẹ́ bá ń dè elédùn àbáyín dè ìtẹ́ bá tú elédùn àbáyín tú gbogbo ṣíṣe ṣíṣe yín báyìí a máa yọrí sí rere ṣe rí níwọ̀n ìgbà tẹ́ ti sọ fún mi wípé ara ọmọ mi ti yá èmi náà wàá fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé tó bá di òwúrọ̀ ọ̀la màá máa padà sí mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣe gan ni. ọmọ mi kan kì í milẹ̀ nǹkan kan kì í sọ̀run omi kì í pẹja lórí orí ata kì í fọ́ lọ nǹkan kan ò ní í ṣe mọ́ nígbà tó ti gbọ̀n dànù pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lára rẹ̀ o ó ti gbọ̀n lọ́nu ó ti gbọ̀n lọ́nu ìyá wa ẹ fọkàn yín balẹ̀ ẹ rí ogun tẹ́lẹ̀dùwà ti ṣẹ́ lọ́rọ̀ ọmọ yìí o kò tún gbérí mọ́ mm, ẹ wà á jèrè ẹ̀ kalẹ̀ láṣẹ ọlọ́run ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ káre bílẹ̀ bá ti mọ́ ẹ mọ̀ ẹ lọ torí ẹ gbọ́dọ̀ forú ni torí ìdágìrì òru kò tún ní dá yín ẹ gbọ́ ìyá ojú mi rèé mo rẹ̀ wọ́n kọ̀ọ̀kọ̀ orí mi mo rí ọ àbí bẹ́ẹ̀ kọ́ lójú bá yẹjú kó wọn mọ iye ọ̀rọ̀ àná. o ò dẹ̀ níyẹ̀ ṣé nígbà tí bá dẹ́kun ṣé bọ́mọ mi ni gbogbo nǹkan tí bàbá sọ ó di dandan kó dá mi lóhùn. <laughs> ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí tí mo wí ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ obìnrin ìyá omi. àbájọ hmm. mo sọ náà bàbá mi ìyẹn ni pé ẹ̀yin lẹ ń fi tipátipá fẹ́ mi fún Ọlákúnlé ọmọkùnrin yìí ò ṣetán láti fẹ́ mi rárá bàbá mi ẹ wò èmi náà èmi náà ò bàjẹ́ lọ́mọ obìnrin àwọn ọkùnrin tó pọ̀ ń tẹ̀lé mi káàkiri bàbá mi ẹ̀ ṣe jẹ́ èèyàn fúnra mi kí n mọ́kọ wálé mi ò fẹ́ kó o ní ìbànújẹ́ ọkàn ọmọ òkúrò ìdílé ọ mo sì ti sọ fún ọ láti lọ wá pé gbogbo tí ń bá ń gbọ́ lọ́kàn mo ṣe tán tí o wò dúdú sí i ẹ má wádìí rẹ jinlẹ̀ ẹ má wádìí rẹ jinlẹ̀ ẹ gbọ́ ẹ ẹ dá ló ń béèrè dá ló gbà bí ìyá. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ti wíwù náà ni bẹ́ẹ̀ ti wíwù baálé mi ẹ̀rí ń bí ọ̀rọ̀ dé ju è sùúrù la fi yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò gba gidi o ẹ jẹ́ á ṣe sùúrù o èmi rò pé bọ́mọdé yìí ti wí yìí ẹ bá jẹ́ yọ̀ǹda rẹ̀ kóun náà fínúfíndọ̀ fẹ́ni tó bá wù kí lákúnlé ó bá tiẹ̀ lọ ń bẹ́ẹ̀ bá fẹ́ gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí lákúnlé ẹ gbà á. ẹ má fi tiẹ̀ ń dá lórí rí. ẹ dàárò ẹ dàárò ẹ dàárò. ohun ayọ̀ lásán o. dela. Dessa é? mão. Bọ̀sùn, torí ọ̀rẹ́ ọ̀rẹ́ mo ṣe ṣó mọ̀ pé lákúnlé ti kó bá mi ṣó mọ̀ pé gbogbo ohun tó ṣẹ́ lórí ẹ̀ fúnra ara ẹ̀ ló tún fẹ́ fọwọ́ ara ẹ̀ kógun wọlé báyìí o. ọlọ́run ò ní jẹ́ ká rí ogun gbogbo ohun tó dẹ̀ ti ṣẹ́ nínú ilé kò tún ní gbérí mọ́. àmín ó jẹ́ mọ̀ pé lákúnlé sọ fún mi pé òun ò fẹ́ omi fún un tọ́ mọ́ ṣó pé ó ti kó bá mi. mọ́mí tí n bá sọ fún pé mi ò mọ nǹkan nípa ọ̀rọ̀ tẹ́ sọ yìí irọ́ pátápátá ni mo pa fún yín o mo mi ẹ̀yin náà jẹ́ ká wò ó ẹ wo bí èmi àti Lákúnlé ṣe kàwé ẹ bí ẹ ṣe ń tọ́jú mi gẹ́gẹ́ bí ọmọ yín ṣó wáá dáa kó wá tásìkò tí a fẹ́ ṣègbéyàwó kó wá jẹ́ ọmọ abúlé kan àtúnwáwí ọmọ babaláwo ni ẹ Lákúnlé fẹ́ fi ṣèyàwó àmọ́ mi kò bójú mu mo bá gbà yín níyànjú kẹ́ ẹ jẹ́ kí a pawọ́pọ̀ ká jẹ́ kí ó ṣe ohun tó fẹ́ ṣe bọ̀ sí lẹ́nu ẹ̀ ìyẹn ni pé ìwọ ló kí lákúlé láyà ìmọ̀ràn yín méjèèjì ni àbí. mọ́mì irọ́ mi ò ti lẹ́yìn o n tó sọ fún mi náà ni mo dẹ̀ wò pé kémi náà fún ní support. ẹ̀yin ọmọ wọn yìí ẹ fẹ́ forí adé ṣọpọ́n ẹ fẹ́ fojú ẹwà gúngbàgede ẹ̀yin ọmọ wọn ṣé ẹ mọ̀ wípé àgbà ló tó rò lọ ọba ló téyìn eré fún ẹ mọ ibi tọrọ yìí máa já sí tèmi yé mi o. ibi ire ni yóò já sí ìyá lápò. ibi ire ni yóò já sí o kẹ wàá máa wò ó kẹ máa ju àdá mi sókè nígbàgbà ibi pẹlẹbẹ báyìí ló máa ń lélẹ̀. ẹ ẹ wo ìyá lákúnlé kẹ má pe ọ̀rẹ́ mi bọ̀ súnmọ́ kẹ lọ pe baálé lu wa tàbí kẹsì wàá pe olórí ẹbí gan tẹ́ ẹ bá ju àdá mi sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ o ìyá lákúnlé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa ó ti fẹ́ máa yọ lẹ́mìí mi ó ti ń ga ju ẹ̀mí mi lọ. bẹ́ẹ̀ni lákúnlé hmm. ṣé ọ̀rọ̀ mi ò ti wá dàbí oore pẹ́ àṣírí gbàgbé báyìí. Ìwà mi yóò dáa fún ọ. ògùn èlé wọn ni fẹ́ rí mi. bẹ́ẹ̀ni ṣé ìbínú pé mo yọ yín lẹ́nu. àbínú àmọ́ ṣé ò sí o. kò sí nǹkan kan àmọ́ kó má bàa sí náà ni ṣé rí àìsàn òsàlódò kí labẹ́labẹ́ ó mọ̀mọ́ bí n bá sọ pé n tí mo fẹ́ rí fún ẹ tí mo á jẹ́ pé mo parọ́ fúnra mi nù kò sọ̀rọ̀ mi lẹ́yìn ọ̀rọ̀ mi fún tọ́ ni ẹ wo mo nífẹ̀ẹ́ omi fún tọ́ púpọ̀ ni mo nífẹ̀ẹ́ débi pé n ò rí nǹkan kan àfi ṣàkàwé ẹ̀ gbogbo ìgbà tí mò ń wá ń bá omi fún un tọ́ sọ̀rọ̀ pé kó dàkún kó jẹ́ mi ní o ṣe ní ń fa akẹ́kọ̀ọ́ rè ní yanrí fírí ní yanrí fírí bẹ́ẹ̀ lọ́kàn mi ò sì balẹ̀ torí mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn wọn á ò pé kí ni mo lè ṣe ta ló lè bá ń bá sọ̀rọ̀ kó gbọ́ àfẹ̀yìntẹ́ ẹjọ́ rẹ̀ rẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá ń bá sọ̀rọ̀ kó gbọ́ gbogbo tẹ bá fẹ́ kí n ṣe mo ṣe tá àti fún yín ẹ dákun ní tí mo pè é fún un. Ah, dákun èmi ní ìbéèrè kan tí ń bí ọ ṣé ìfẹ́ òtítọ́ ló ní sí omi fún tọ́ ni àbí bíi ti bò. mo nífẹ̀ẹ́ rẹ ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo ni mo ní sómi fún tọ́. sẹ́yìn òní. yìí náà dá. bí àtàgbà sọ kó fún wa lówó gidi bá tilẹ̀ sọ mọ́ wa. yìí náà dá yìí náà dá jẹ. sọ fún un bó bá ti lè ṣe kò sí wàhálà. ẹ kò burú bó bá ti lè ṣe nǹkan tá a fẹ́ o ṣe yìí àbùsẹ̀bùsẹ̀ o ó wo owó tó yangi owó gidi tó bá ti lè gbé fún wa kò sí wàhálà. bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni. èyí ìyẹn ló kéré jù owó rẹ̀ ó tó bí èlò. Ah, sọ̀rọ̀ èyí yóò tó bí ẹgbẹ̀rún márùn lọ́nà márùn fẹ́ni kankan sáńgélétí tí ò dẹ́ ò sì lè ná. ẹgbẹ̀rún márùn lọ́nà márùn fẹ́ni kọ̀ọ̀kan tí n bá ti wá fún lẹ́gbẹ̀rún márùn márùn lọ́nà márùn fẹ́ni kọ̀ọ̀kan ẹ bá ń bómi fún un tó sọ̀rọ̀ yóò sì gbọ́ sí i lẹ́nu. ni olókèrè wa ni. <laughs> mo wá fi dá yín lójú pé mo ṣe táàtì fún yín. bí ìgbà wo lẹ fẹ́ wọ̀ ọ́n. Ah! bó bá ti bó ṣe ń sìn tí ló kó wa. Ah, ìṣẹ́bẹ̀rẹ̀ ah. náà nù ìṣẹ́bẹ̀rẹ̀ náà nù. sórí ìrìn rẹ sì kẹ̀kọ́ n kò bá ti kówó tó ló fún wa ní ìsìn tó bá ti kó lẹ̀ á máa bẹ́ẹ̀ bó tò lọ. àmọ́ ó wọ́n máa sálámí ibikíbi tó bá ti rí àwà tó mi fún un tọ́ ó wà síbẹ̀ ó pomi fún un tán ó sì ṣàlàyé ẹ̀dùn ọkàn fẹ́ rẹ fún un ó bá ti ṣàlàyé gbogbo rẹ̀ fi tó kù dá wa àwọn ọba ẹ yọjú rẹ̀. kí n máa sọ tí ẹ jọ rìn papọ̀ eh kí n wá pàdé yín bẹ̀ kí n wá sọ tẹ̀lé mi jáde fún un lọ́ba tán ìyẹn ò kéré jù adigun mo ràn sí àwọn èèyàn mi ṣẹgbọ́n láìpẹ́ ni o adigun wà rí yín. yìí mẹ́nu mọ́ ni a fi ṣe o kó má dùn àyìn lọ o. ó yẹ jẹ́rìí èmi náà mẹ́nu mọ́ lọ́rọ̀ òun ò jẹ́ ẹ̀ ṣé ìyá mọ́ gbọ́rú rẹ̀ bí kò dé tán. ó dà ó ṣe é wò ó ti máa ń gbá kọlọ fún ní òkè òdùnkọ. àwọn olóòtú fojú mi rí ọjọ́ olórí ikú <laughs> mo tẹ̀ tó bá pé wọ́n ní eh, yóò ṣẹnu bọ̀ kù báyìí kéwì nǹkan gidi lára rẹ̀. ọkọ akọni ló ń bá akọni ló ń bá kéwì ìdájọ́lá. àwọn oníjẹ ẹlẹ́kọ̀ọ́ ní Angela ẹni rẹ yóò gàbẹ gọrọbọ ni èyí ni mo ń dá lóhùn. ìṣèlú ọ̀sán ni kí n bẹ́bọ̀ kí n fún fọ́sí kí n láì. <laughs> <laughs> ẹ̀yin arẹwà ẹ̀yà ọ̀dẹ bòtòbòtò bòtòbòtò bòtòbòtò látàárọ̀ tá a ti ń kí yín. ẹ ti ẹ̀ ṣe bí ipa ẹ ẹ ẹ wo ibi tá a wà <laughs> ẹ̀yin ọmọ yìí gbogbo ẹ̀rẹ̀kẹ́ yín ló ṣe mùkẹ́ mùkẹ́ yìí ló ṣe dòmùdòmùdòmù rárá. <laughs> ẹ̀rọ ẹ̀ní sí èrè ẹ̀ní mọ̀ sí o ẹ̀wọ̀ ẹ̀ yá yìí sẹ́mi tí ń pè yá yìí ẹ̀ ti yá nu orúkọ rẹ̀ ẹ̀yin náà ẹ̀wọ̀n ìgbáfẹ́ lọ ẹ̀ yìí ah, ah, ibo ni a ti ń bọ̀ lọ́sàn-án gan-an ṣé ọjà kọ́nù àbí odò lẹ ti ń bọ̀ ni. méjèèjì ni àdìo sóbì rẹ fọ ni sóòrà gbó lọ́wọ́ wa ni adékẹ́ni ẹ̀yà fi ilẹ̀ bó sì mọ̀ fẹ́ kóbokòbo rẹ nu tí wọ́n pẹ́ lọ pẹ́ bòkó láti ń bọ̀ ni tó èrí kóbokòbo ò sí lẹ́nu. èèyàn ń ti ẹ ẹni ẹ ti mójú àbí bí abẹfẹlẹ <laughs> ẹ ṣe rí kú <laughs> rárá ẹja sọ ẹ mọ bínú ẹja ṣe báyìí ní tokini tokeji tòun torí kí ẹ bàlá jẹ èèyàn kan sún kété wùrọ̀ ń ta kété kan láńlá mi ló lo ẹ̀bà. Oh. Ah, irọ́ <laughs> ọlọ́run má ti jẹ́ lẹ́nu ò ní jẹ́ eh? Eh, ọwọ́ mi rè lókè ìgbọ́dọ̀ débì ilẹ̀ òsánú àyàrán <laughs> ẹ̀dẹ̀ jẹ́ kí n yàn mí ah, eh, ibo ni mo lè jẹ sí láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó kù yìí o. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ ọmọ ọ̀nà òjé ẹ mọ̀ dáadì ó lò ó kóbokòbo ò sí ń rádaràda. ọ̀rọ̀ ọ̀dà yìí lẹ́kọ̀ọ́. ó dà mí ẹni tó ò ní fẹ́. pàdé ra pàdé kẹ́mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ti ba ti ti bí ẹ̀rí bí sẹ́yìn bí apẹ̀rẹ̀ ó ti nà ń jà bẹ́ẹ̀ lórí ó ti nà lọ́rùn kò wá lè rìn dáadáa mọ́ ọrùn sí làpárò kú sí olówó sọ̀rọ̀ lò sí lòun ní nǹkan tí ń jẹun lórí òun kí ni ń jẹun lórí wèrè ẹ wo a ti wọ ríra ẹ̀rọ èmi náà wọ́n rí sàkádà kan nù yín <laughs> ah, àwọn ọmọ ń yá yìí pọ̀ ọlọ́run ṣeun kò burú gbà náà. Ogunide. Ogunide. wọ́n ti máa ń ṣe nìyẹn ní kòkòkò bóni. dàgbà ọ̀rọ̀ bí aago ẹlẹ́kùn ọba tí rẹ̀ jẹ. èrò ojú omi alàdà rẹ̀ rẹ̀ tí wọ́n ṣe lọ. wọn kò sí ìrọ̀lá rẹ̀. ọmọ ọlá ọmọ ọlá. ẹ kú ọjà. bàbá kọ. bàbá rẹ̀ jù lọ́wọ́. ẹ dákun kí wàá bí o ṣe ní àyè. Ah. ẹ jẹ́ ẹja lóde. ní fún tó ní fún tó má ṣe báyìí n fẹ́ kó wo ti wàhálà àwọn ọ̀rẹ́ rẹ lórí rẹ dákun torí ọlọ́run kò tiẹ̀ wo ọjọ́ tòní kò fi dá mi lóhùn kó gbọ́n tí mò ń bọ̀ sọ dákun mo nífẹ̀ẹ́ rẹ ni dákun torí ọlọ́run ṣàánú mi. ìwọ Ògúnrìndé o fẹ́ dóògùn wò lára mi torí pé mo gba wájú lé bàbá kọjá bàbá lámìnì ọ̀la la máa mú. dákun ọkọ mi ṣàlàyé mi ó ṣe á gé omi fún un tó omi fún un tọ́ yìí nìkan ládùúgbò gbogbo òru ìbòsè tó yìí ó ṣe omi fún tọ́ nìkan lọ sọ pé dandan gbọ̀n. ìyá mi mo nífẹ̀ẹ́ omi fún tọ́ mi ní gbogbo ọdún wa ìbò ṣètò obìnrin kan kan wò mí àfọmífun tó ah, ah. nìkan. ó dà ọmọbìnrin tí mo ń wá síbí nínú ilé wa ń rà yìí hm? tí mo ń fìfẹ́ wọn sí ọ kí ló dé tọ̀ nífẹ̀ẹ́ òun. ìyá mi ẹ má jẹun tàn yín o àmì kẹtẹ ń sọ yìí ẹ nífẹ̀ẹ́ rẹ o ó ah. ti jẹ́ mọ́ torí kò fi bí kankan wù mí ẹ wò tó bá yá ló wa ń bí ẹni tí yẹn sunmi ara ni tí wọ́n ń rìn báyìí bẹ́ẹ̀ ló ṣe máa ń rìn sí ni mi ò nífẹ̀ẹ́ rẹ̀ ní fún tọ́ ìwé kan yẹn dákun bẹ́sẹ̀ bára bá mi sọ̀rọ̀ tí wọ́n gbọ́ sí lẹ́nu. ládùúgbò gbogbo olúwa ẹ̀ omi fún tọ́ nìkan ṣoṣo. dákun. bí wàá lágbára gẹ̀mí mi lọ́wọ́. yàrá mi dákun dákun yàrá mi dákun. fi kalẹ̀ sí fi kalẹ̀ sí ó dáa èmi náà ń wà bí mo ṣe fọ̀rọ̀ ń lọ àwọn tó jù mí lọ nǹkan bá ṣe lálàyé ń jẹ́ ó gbọ́. ó dà kó jù bá ń lọ. ó dà ẹ dákun ẹ tí ó já sáré. Ah, ah. kò sí lọ́wọ́ mi ìwọ sáà ní sùúrù fèmí ó bọ̀ ọ̀rọ̀ ń bá ṣe máa jẹ́ ń jẹ́ ọmọ ó ti gbọ́ àmọ́ báyìí wọ́n de sàkà ní omi fún tọ́ o fílẹ̀ sáàyè rẹ̀ báyìí báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó gbọ́ torí bàbá rẹ̀ ò tún gbọ̀gbọ̀gbọ̀ wàhálà kankan mọ́ báyìí ó mọ̀. mo ti gbọ́. bó bá ṣe jẹ oúnjẹ ò gbọ́. ọ̀dà ẹ ṣeun. omi iṣẹ́ tó ń rán bàbá rẹ̀ mo jẹ́ o. àwọn hmm, ọ̀rọ̀ tá a rò pé yóò bá a kàn dé ẹja ló mú wá o. ìyá mi ẹja bíi ti bò ó. Ah, ah, ah. omi yóò bá iye wọ bọ̀rọ̀ ni àní ọ̀rọ̀ ìwọ àti ògùn ìdè tí mo bá bàbá rẹ sọ bàbá rẹ ní láà kò o ó lè lè fẹ́ra yín o kódà ó bínú débi pé pé ti ń ríra yín sójú gan ẹ̀ ń bára yín sọ̀rọ̀ inú bí débi wípé à mò ń felédùn ni ó nà ń bẹ̀ fún mi nígbà tí ó sì pìtàn ọ̀hún tẹ́mi náà ó dàárò mo rí i pé <laughs> ọ̀rọ̀ ń bẹ́ ń bẹ̀ o ọ̀rọ̀ ń bẹ́ ń bẹ̀ tí bàbá rẹ̀ fi yarí pé ẹ lè fẹ́ yín o òun mo ní í ṣe lálàyé fún o láti bí ìjọ́ mẹ́ta mo ti rò pé n ó bá sọ pé n ó rojú rẹ̀ ńlẹ̀ n ó rojú rẹ̀ ńlẹ̀ n ó rojú rẹ̀ ńbẹ́ ńlẹ̀ fún mi lálẹ́ àná mo bá sọ o lọ́rọ̀ kan ṣá ọ̀rọ̀ wa tó kò lè ṣeé ṣe o. Ah, ìyá mi. má kọ ha o má kọ ha o ọmọ ọ̀rọ̀ bàbá rẹ o èmi ò fẹ́ wàhálà o. ẹwà wo ìyá mi ògùn èdè nífẹ̀ẹ́ mo mọ̀ tí nífẹ̀ẹ́ rẹ. àbó ọmọ gbọmọ ẹ ìwọ nífẹ̀ẹ́ Ògúnrìndé ṣáà wà nífẹ̀ẹ́ Ògúnrìndé ọkọ ọ̀rọ̀ sí bàbá rẹ lẹ́nu èmi ò mọ̀ bí ń ṣe bá sọmọ o nǹkan sí bàbá mi lẹ́nu àmọ́ ìyá mi ẹ̀sà gbogbo payín ẹ̀sà gbogbo payín òkúrìndé nífẹ̀ẹ́ o òkúrìndé nífẹ̀ẹ́ ẹ̀sà gbogbo payín o. ẹ̀rọ tẹ̀yìn ẹ má gbàgbé pé ilé ayé tá a wà yìí ayé aláǹtakùn. olówó orí mi àkànjì ah, ẹ dákun èmi gan ló ṣe yín tẹ sáǹkà gílọgílọ báyìí èyí oúnjẹ tí mo gbé wá ẹ̀kọ́ ẹ̀ jẹ kí ló dé tí kò bá ń dùn yín lọ́kàn tálẹ́ tún fẹ́ lè bá sọ tí ò bá sè mí ẹ bá ọ̀sán tí bá ń dùn yín olówó orí mi ẹ dákun ẹ̀yìn. Adérónkẹ́. ó ò bá lè mi. ìwọ gan-an ni sùúrù mi. ẹ́ ìwọ gangan nìṣòro mi. ẹ lèmi. bẹ́ẹ̀ ni ìwọ ni ah, ìwọ ni. gbọ́ ó tó ọdún mélòó tó ti wà lẹ́ẹ̀dẹ̀ mi. bàbá ní àkà mi ní méjì ìmọ̀ sí ń lọ bí oko ọdún mẹ́fà báyìí baálé mi. ń lọ bí ọdún mẹ́fà. Eh, wá gbọ́ ṣé oyún lọ gbé síkùn ni ah. àbọ̀mọ lọ gbé dání. Hmm. baálé mi lédùá ni ń sọmọ. Eh, mo gbà ah. mo gbà pọ́bọ̀ òkè ní í sọmọ èmi náà ti gbà ọ́ gẹ́gẹ́ bí àgbélébù mi ṣùgbọ́n igi tá a bá torí rẹ̀ gbòdì ṣé kò yẹ kó suná ọrẹ fún ni yánà ngbà ah, ah. mo rí ọ ọ̀yẹ́ ah. ọ̀pá mo wá gbà tó ilẹ̀ àánú olúwa ẹ̀ ṣú mo wá wò pé ọwọ́ tó bá dilẹ̀ ilẹ̀ sùn ràn lọ́wọ́ mo wá dá ọ lókòwò bọ̀ ní gbogbo àgbègbè wa yìí ta ni gbẹ́ẹ̀mú rẹ̀ tó tiẹ̀ kò sí baálé mi. kò sí ṣé iṣó lọ́wọ́ yẹ kó lókùnrin rẹ fi dúpẹ́. kíkẹ́ mi mo ṣe kí n dúró de gan kí ni mo ṣe téèbù ara mi pọ̀ tó yìí kí n mo ṣe. ọ ṣe nǹkan kan ọ ṣe nǹkan kan igbá ìbèrè tọwọ gbé yìí nǹkan. Ah, èmi ó lẹ́bùrú ibú bó sàǹfààní wo ló ń rí bá a fọ yìí pé mi gbégbá ìbèrè mi ah mi. irúnkẹ́ ah, eégún tó ah. bá ti jáde ti kúrò láì wò ó. ọ̀gbọ́n gbogbo ohun tí ìwọ àti délani ọmọ pínín ọmọ tí ọmọ tí ò tó tí ò tó tí ah, ah. ó ti wò ó mọ̀ ti wò hmm. hmm. gbogbo tó ń ṣe káàkiri ìlú ẹtì ah, ẹ̀ kankan yẹ ọ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ gànán ni àmọ́ ẹtì wa gbèjà gbangba débi wípé gbogbo òlu ló mọ ohun tẹ́ ń gbé kọ̀rọ̀ ṣe báyìí ẹ wá sọ mí dẹni yẹ̀yẹ́ lémi lémi baálé mi sọ́sì dá káwọn kò ó sì wà níbì kan kó dúró pọ̀ wọ́bì kankan sì mọ pòpò kan ọ̀bànújẹ́ fún yín ẹ̀yìn ṣé gbọ́ sí báyìí inú jẹ́ tẹ́sàfì tẹ́ kóúnjẹ́lẹ̀ tẹ́ èyí ọ̀rọ̀ ẹ̀ tábàbí ilé rẹ̀ ọ̀rọ̀ ó ó ó ṣé gbọ́ sí dùn yìí nù ẹ̀ wọ́n ń báyìí inú jẹ ní ẹ̀ mọ̀ jẹ́ èèyàn kan kó bà fẹ́ wa jẹ́ ẹ̀. bọ́ọ̀mì nínú èyí tá a kò sí bẹ́ẹ̀mi ni o nínú èmi nínú délani nínú ìwọ ẹnìkan ò fàyè lẹ́nu ìta wa. ó dàbálẹ̀ mi kí ni kí n fi búra fún yín kọ́kọ́ yóò lè balẹ̀ pé n ò ṣàgbèrè wọ́n sì ti wọ́n èsì kí mo fẹ́ mú bẹ́ẹ̀. wọn ò fẹ́ bùrẹ̀ ìké rẹ̀ wọn ò fẹ́ wọn ò fẹ́ àgbọn ń fẹ́ olóko ń fẹ́ ojú olóko ló sì wú yìí àbí ẹ̀jẹ̀ àmọ́ wò ó etí ò fojú yín rí. omi fún un tọ́ ètí tó mọ̀ ní dá yìí ó mọ̀ dá púpọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ni pé mo lò sí ilé bàbá rẹ mọ́jú. ṣé ìwọ mọ̀ pé bí bàbá mi bá lóògùn kò lè létè mi bẹ́ẹ̀ ni nítorí ìran obìnrin ló lè tè. Hmm. dájúdájú ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ létè. bẹ́ẹ̀ ni. obìnrin ló lè tè. bẹ́ẹ̀ ni. Hmm, kò sí rọ́ọ̀nù ẹ̀ aya mi òwò àti ọmọ tó pa ńlẹ́rìn ni lálẹ́ àná ń gbà mú un bọ̀ tí ojú di wéréke wéréke tí ìró bọ̀ ni ọmọkùnrin kan ló bá ṣẹ́wọ́ sí mi n ò tètè dá lóhùn ló bá tọ́ pé arábìnrin ìwọ mò ń pè é mo bá dúró mo bá ní tí òsè náà fẹ́ rí mi nígbà tí mo ìṣẹ́jú pẹ́ ó ti bẹ̀rẹ̀ sí máa rìn bọ̀ mi mo wá wò ó pé àṣírí ọmọ tó mọ̀ rí bí mo yá tètè tẹsẹ̀ mọ́ nínú káṣírí mọ́ bá a tú. tó o bá tiẹ̀ dúró kò lè dá ọmọ sọ̀rọ̀ kò lè dá ọmọ ni àpọ̀ mọ̀ kó jóbi ni. lóòótọ́ ṣé pé mo jóbi ní báà náà ni ó tóbi pọ̀ ojúmọ́. mo ríra mi. àkó ojúmọ́ ìyá ah, ṣáájú dáadáa ẹ̀ẹ́dẹ́sẹ̀ sùn dáadáa àmọ́ Ògúnrìndé ní wàrà sísà nísìnyìnsìn ọ̀tá mọ́ra nísìnyìntì ọkọ̀ òní ilé yìí o bàbá mi ti jí o ní sì ti ń béèrè ọmọ rẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ kó mọ̀ di pé yóò wọ̀ ìyẹ̀wù rẹ̀ wá o oya ah. oya oya oya kamara kamara. kí n tètè mọ lọ mọ lọ mọ lọ mọ lọ. oya bàmúgèlè bàmúgèlè. nísìn nísìn ni o. Ah, mo ti mọ bàmúgèlè wọn gbàgbé ìbò òun. èrè àgbà o. Sudah sọ ti jọra wọn. ogún ìdí kì í kú ṣe pé mi nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ẹ̀rù bàbá mi ní ń bà mí bàbá mi sọ pé tóun bá rí èmi pẹ̀lú rẹ̀ lọ́sàn-án ni láàjì ni òun ó pa mí òun ó pa ìyá mi òun sì para òun. ó lè tó mi. Ògúnrìndé ó mọ̀ lè jù bẹ́ẹ̀ lọ ó mọ̀ lè jù bẹ́ẹ̀ lọ ẹ̀rù bàbá mi ń bà mí o. omi fòótọ́ ogun ò ní lelele kéèyàn mọ̀ fọwọ́ ẹ̀ ti ibì kan bó bá sì tirẹ̀ jà dandan ni korogun náà bó bá pẹ́ títí tá a bá jáwọ́ ní eré ìfẹ́ wa bàbá rẹ fà méjèèjì lẹ̀ wọ́n jà mọ́ bẹ́rẹ̀ òfẹ́ wa lọ ó kú mọ̀ pé bó o ṣe sọ fún mi pé ká mọ́ ríra ní kọ̀kọ̀ títí tí ogun ó fi ṣẹ́ inú àgbà sí ọ lẹ́nu wọ́n jà ronú ti bàbá rẹ pàápàá jùlọ èmi náà ti jagun lọ́tún mo ti jà lọ́sì mo ti bá ìyá mi sọ̀rọ̀ mo sì bá bàbá mi sọ̀rọ̀ wọ́n sì ti láwọn tú mi lẹ̀ ká mọ́ bẹ́rẹ̀ ìfẹ́ wa lọ ọwọ́ rẹ ló kù sí báyìí. sọ sọ rò pé yóò sì ṣe é ṣe sá yóò ṣeé ṣe tèmi rẹ̀ bá ti ní ṣọ̀kan mo fẹ́ kó o gbà pé Elédùà ti lọ́wọ́ sọ̀rọ̀ àwọn méjèèjì. Ah, ògún ìdí ẹ̀rù ń bà mí o. ògún ló nílé ògún ló lóko ògún ló níbodè níbi tí wọ́n gbé ń pàjá bọ́ yìí òrìṣà tí ó ṣe bí òun kò sí lágbẹ̀dẹ lákàyé ọ̀sìn ìmọ̀lẹ̀ ẹ wọ ọrin kókò dò irú mi ni. ibo sọ fún mi pé wọ́n ti lóko òde àlọ́ òde ìdájí ni. ntọ́ ń lò nù èsùn ṣe mí ìṣẹ́ṣẹ́ mi ìbá ti màmá má ti bọ́ tọ̀gún yìí. farabalẹ̀ farabalẹ̀ èso ní sí ọ farabalẹ̀ eh, kí ni a ṣe báyìí. ó dà ògùn ìdè ògùn ìdè wà á fi fara pamọ́ sí. òrìṣà tó bá sọ pé tó dúró sí yóò fẹnu ara rẹ̀ wúṣù jẹ yóò fẹnu ara rẹ̀ wúṣù jẹ wúṣù jẹ ni wúṣù jẹ. ìran mi láàrin nǹkan kan mi láàrin ẹyẹ wò. omi fun tán omi fun tán omi fun tán omi fun tán yíra padà bàbá rẹ ti lọ fún un tán àbí ojú ra padà bàbá rẹ ti lọ. Ah, ní fún un tán ní fún un tán ṣáàjì yíra padà. Ah, ah. omi fún un kí wàá lọ tẹkùn tó ń sùn báyìí àbí sẹ́yìn tí mo ṣe fún ọ sí mo ṣàbúrò fún ọ ni ebi èmi rẹ làjọ ń sọ̀rọ̀ ló gbóhùn bàbá rẹ ó sì yíra padà ó dígí ó sì sáwọ gbóhùn bàbá bó síbì kan nígbà bàbá rẹ lọ tán gbogbo ọkàn tèmi ni pé ó yíra padà ó dé èèyàn gẹ́gẹ́ bí ijọ́ kan tó yíra padà tó dá kerengbe tí mo sì yọjú tí mo rí pé ó dé èèyàn padà mo wá rí i pé ó kọ̀ ò yíra padà kábúrú mọ̀ bá sí ọ́ àwọn ságíságí àbáwọn tí wọ́n rìn káàkiri ìlú kó má jẹ́ pé wọ́n sa ọlọ́gbẹ́ mo sì gbé ọ pé bóyá kí n gbé ọ délé o bóyá tí n bá délé o yíra padà dé èèyàn títí tó fi dàsìkò sí kó tó yíra padà ẹ ṣe mo sábúrú fún wọn ni. àbí ìkàlẹ́sì ìkàlẹ́sì ìdúró tó ń bẹ̀rẹ̀ bá èsù rẹ̀ o bàbá mi sì ti kì mí lọ pé tí ìbàdàgbára ewu ọ̀sẹ̀ ni kì í dẹ̀wò pé kí n náà dẹ̀wò lálẹ́ nígbà tó yìí máa mọ́ tí lè mọ́ kí n tó lè dèèyàn padà láti túnbọ̀ kí n jẹ́ kí bàbá mi ó rí mi. òye ìwà àtẹkùn tó ń ṣe yóò tẹkùn nǹkan kan sáà sí ọ àbísẹ̀ kan sí ọ ni. nǹkan wo ṣe mí nǹkan wo ṣe mí mi kò mọ̀ sísun mi kò. mo ṣe kà fún ọ ó kàn jọ bẹ́ẹ̀ lójú rẹ ni àbí ṣe ti ìbálòpọ̀ tẹ́mi rẹ jọ lò pọ̀ sẹ́yìn ni mo fi ṣe kà fún ọ. ìyá iná kan kí ni mo fẹ́ sọ fún bàbá mi àti ìyá mi ìyá mi fẹ́ sọ fún wọn pé mo sùn mọ́júmọ́ síbẹ̀síbẹ̀ náà a lọ́mọ burúkú fẹ́ kó wọ́n gbọ́ owó òjò wọlé náà ni. títí tó fi ojú wọ́ọ̀dì agbára mi ni. wọ́ọ̀dì agbára rẹ o èmi ò mọ nǹkan kan ebi àti mo dúró tí ọ tí mo rò pé ó dèèyàn padà tó sì dèèyàn ló jẹ́ kí mo gbé ọ àti pé ti ìbálòpọ̀ tó ń sọ òun ìfẹ́ rẹ nípa mi kò lọ kì í ṣẹ́jú èmi náà má bínú. sọgbọ́n. kí ni mo pa kì í gbé ṣe lákèrègbè. Ah, àwọn tí wọ́n kọ̀ pẹ́ tí wọ́n dẹ́nu fún bàbá mi akèrègbè ní bàbá mi yàn láàyò pé tí wọ́n bá ti gbọ́ mi wá kí n mọ̀ fi gba ẹ̀mú lọ́wọ́ wọn olójẹ́ ń gbé sí. ọ̀dà ọgbọ́n ìtàn láyé ká wa lọ sọ́run ìlú mọ̀gbá kèrègbè lọ òun ní ìfipọ́n mi lọ́lé fáwọn òbí mi yóò wá dàbí pé àfẹ̀mọ́júmọ́ ni mo bọ́ ọ̀tá tí mo rodò lọ́ọ́ rí pọ́n mi bẹ́ẹ̀ ni. o ò sì lè mọ̀. wọn ò ní mọ̀. ó dà kó sí lágbóró wọn gbé fún ọ sọtọ. ó tán. wọn bẹ̀rẹ̀ ìfẹ́ rẹ̀ kú lọ. ti ń bọ̀ ń dàjì níbo wọ́n sùn mọ́jú ìwọ ọmọ yìí níbo ló lọ. mami ilé ògùn ìdè mo sùn mo bí lánàá ibi tèmi àti ògùn ìdè ti ń sọ̀rọ̀ mo bá bóun bàbá mi ni bá sọ̀rọ̀ àmì dígí lílajú tí ń lajú ilé ògùn ìdè mo bára mi mami ah! èdè rẹ èdè rẹ èdè mi. ìwọ ọmọ yìí ìwọ sùn ní ògùn ìdè mọ́jú ah! ah! kò dọ́ ẹ̀bẹ̀ kò jẹ́ pé mo rẹ bàbá rẹ tẹ́ni lálẹ́ àná ó ràn tán ni oníbọ̀wọ̀ bá rí ọ̀hún òní sùn ni wọ́n mú yìí wọ́n sì mọ̀ pé bàbá rẹ ò bá. ẹ olúwa mi a kú ojúmọ́. ẹ káàárọ̀ bàbá mi. àkúmọ̀ ìyá yín jí láàárọ̀ yìí. níbo ni wọ́n lọ tó tó báwọn tí mo wọlé sùn lálẹ́ àná tí wò rí ọ mo ló lọ. bàá mi ló rán mi ń ṣe. ẹ wò ó wọlé sùn kú wọlé sùn lálẹ́ àná ó kàn jẹ́ pé ó pẹ́ ni ó pẹ́ dé èmi náà sì ti bá wípé ọmọ gidi ìrìn ìrù amóhun tó wí fún mi ni pé ẹni tí mo rán lọ rè bá wípé ó pẹ́ kó tó dáhùn lóhùn ló jẹ́ kóun ó fa lẹ́rìn. nígbà tó wá padà dé bá wọn kí ló dé tẹ́ ẹ fi jí mi. olúwa mi n ò gbọdọ̀ jí yín n ò fẹ́ dà yín láàmú náà ni ó wọlé sùn wọlé ẹ má bínú. ẹ̀yin ń bolẹ̀ wá lọ báyìí ń bolẹ̀ ti ń bọ̀ àwọn aṣọ kan mo kó jọ tí mo ní yóò bá ń fọ ó wá pé omi tí ń bẹ lágbàlá pé omi òun ò lè tó fọ àdúrà aṣọ tí mo kólẹ̀ fóun òun ló ṣe jíǹdàjì pé kóun lọ rè pọn mi kún ìtó bẹ́ẹ̀nbẹ́ẹ̀ mo sì wí fún mo ní ó bá jẹ́ lò mọ́ kó tó di kó lọ rè pọn mi odò ló lọ. odò ló lọ bá mi. mo kìlọ̀ fún ọ ọmọ yìí mo kìlọ̀ fún ọ lórí irun ẹni tí ń sọ ọmọ ẹni tó rí lórí lórí irun alágbára ni wọ́n ń sọ ká bí wọn ò bá sì rí bàbá rẹ̀ kú wọn náwó gan mọ́ sọ fẹ́ kó bá mi ní. èèwọ̀ ẹ máa dì í ẹ máa dì í bó bá pẹ́ bó bá yá yóò tẹ̀rù ẹ máa kójọ ẹ máa kójọ tó bá dásìkò kan yóò kágbọ́n ẹ̀kún ẹnu ẹ̀ yóò tàgbé yóò tàgbé ẹ̀kú ọlọ́run. ẹ má bínú bá mi. n ò mú n ò fẹ́ n ò bọ́jú àkànbí ẹkùn ògúnjọ bí ooo. ìyá ogún ọdún gbóná jọjọjọ ìjà náà ó yàyà bí omi òkun ìjà òtún ní kù ogun ò sí mi òwú aláǹtakùn ìjà yóò máa ràn ní bí ti ń wọn lẹ́sẹ̀ ní ọmọ àná. lọ́jọ́ oyin sùn dídùn ìwà lóṣù. lọ́jọ́ tágbọ́n sùn títà ìwà lóṣù gbé la ní níbo ló ṣe wá rìn bá ọ níbo mọ̀ pé mi ṣe ń lé sàárọ̀ yẹn sí mi pé mo bọ̀. Ah. Adérónkẹ́ hmm? dákun mọ́ bínú sórí mo súré lọ rè gbowó àjọ ni tó sì rájọ òun hmm. àjọ àdákò ni. ẹ kú dúró. ẹ ǹlẹ́ o bí n bá sì tètè lọ gbà bá òun mo lè mọ orin ìgbà mọ́lẹ̀ ni. ó sáà ti gbà iye ló ṣe kókó <laughs> ah, ọ̀dà ń dúró pọ̀ o ah, tí èsì kékeré gan wọlé. oríṣiríṣi déròǹkẹ́ aya dàda nílé èdè lání ojú mi nìkọkọ ní òrèlè wọn lọ ròyìn tójú mi rí oríṣiríṣi. mi ibi náà wọ̀. ibi náà wọ̀. wọ́n sì dá ọ lójú. bàbá gbogbo ẹni bá dání lójú ọmọ òfin sàárì ni ojú mi ló ṣe kòrò tó wọlé. kò tiẹ̀ sí ní àní àní mọ́ kẹ̀kẹ́ rẹ̀ rí àbí. kẹ̀kẹ́ rẹ̀ nù. ẹ mọ̀ lọ. ẹ mọ̀ jẹ́ ń lọ ẹ jẹ́ kẹsẹ̀ wọn sojú mi. yóò dà fún ọ mọ̀ lọ mọ̀ lọ mọ̀ lọ àyíṣe ìṣàlójú ọmọdé mọ̀ lọ. ó dà. ẹ mọ̀ lọ mọ̀ lọ. <laughs> ìwọ sí kílẹ̀ yìí bí ọmọ bá ti mọ míkí míṣù àti mèsì kéèsì tá a fi gbòǹdì. Oh. mọ́kànlá ní ah, ọ̀gá. <laughs> Ah. Hmm? Hmm? so mo bó ṣe ń ṣe ni. Ah, bó ni ṣe ń ṣe ọ. ń ṣe ń bí ká tó wọlé. Hmm, ọkùndò ni ọ <laughs> dákun ń kàjà ń rọlẹ̀ eh. jẹ́ a máa lọ. òótọ́ ló sọ ẹ eh, jẹ́ n fi kẹ̀kẹ́ mi pa ọ́ lẹ́sẹ̀ dá. ó dà ó sùn. mo ń bọ̀. ó yá ni ah, délà ní ọ̀wá dá ọjọ́ ń lọ. Ah, ah. délà ní èmi wá ló wá àárò ní ìsìn ó sáà ló ti gbowó àjọ dá lóun pàtẹ ọ̀rọ̀ lẹ àbọ̀ wá wá ni. délà ní délà ní. de ni ah dọ́là ni dọ́là ni de ni ah ẹ dọ́là ni ah mo sẹ̀sìn mo sẹ̀sìn mo sèrè mo sèrè mo sè báyìí fún mi dọ́là dọ́kun mo de báyìí fún mi dọ́là ni dọ́là ni dọ́là ni dọ́là ni ah ah nǹkan <laughs> ṣe bí mo sèrè. Ah, kọ́ mọ̀ bá sí mi eh, eh, ṣe rí mo lọ ẹnu mo gbó ara yìí ẹ sọ̀rọ̀ pé mo ń tẹ̀ mu gbéra ní ó wá pé òun rẹ̀ mo máa gbẹ́ mu o ó sì wọlé kó mọ́ wá fún mi náà ni ló dàbá ẹ dákun ẹ máa wò ẹyẹ pé ẹyẹ pé dọ́là nínú ìjọ ẹ pé ẹ dákun. ọgàn yóò ṣe wá gan bíbó o. má fọwọ́ dàsẹ́ yẹ̀yẹ́ jàre ó yóò ṣe wá gan. ẹyin ọ̀rẹ́ mi kọjá gan yìí ń bọ̀ dọ́là ni dọ́là ni. dọ́là ni ọmọ ti gan. ó gan kí ẹ ó ti sípò fi nǹkan kan ṣe arákùnrin àbẹ̀wò ẹni kíkẹ́ ní ọkùnrin ó gan mọ́kẹ̀kẹ́. ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ ẹ́ ní ká ń gbẹ́ mu fún ń gan pa ọ bá gan ó bá dì báyìí yóò ṣe àgọ́ bá wò ń gbọ́ bò ló ṣe jẹ́. ẹ ṣeun ẹ ṣeun ẹmu ni ẹmu kò jẹ mu lọ kò jẹ mu lọ. ẹmu náà ni. ọmọ tó wá gbé fún wádà. ẹmu wọ́n lẹ wọ́n lẹ mú dá ẹyin bẹnu lé àní bẹnu lé. ebore. kì í máa ṣeré. ẹwọ ọtọ ni o ọtọ ni o ọmọ tó wá ṣe é ẹwọ ẹwọ ojú ọmọkùnrin yìí ọkọ mẹ́ta lọ rẹ ti gbọ́. baba baba baba ẹ ká sọ ah, bàbá mo máa ní kí n lọ sóde ẹ̀mí lọ́dọ̀ àdéhùn kẹlẹ́ mu ni ìgbà máa débẹ̀ nígbà rí kúrò tó pọ̀ lọ jìgbà mo ní ẹ̀yà lẹ́hùn Délání. Délání wo. Délání ọ̀rẹ́ mi ni baba àbúrò mi. bẹ́ẹ̀ ni bàbá Délání ò lè di lóhùn kẹ̀kẹ́ o. n lọ lọ́wọ́. ó wà lọ́dọ̀ àdéhùn kẹlẹ́ mu bàbá. ìṣẹ́mbẹ̀. ìṣẹ́mbẹ̀. ìgbọ́dọ̀ ẹ̀mí ló ń bọ́ sí wà ní ìpínlẹ̀ Ìmọ̀lẹ́ àlejò. kókó sùn òjò lóró náà mú gi òjò lóró tọ̀ múlẹ̀ gbéra ní ìlú. Ah, ìlọdí. gbélé wàá gbé kẹ̀kẹ́ kúrò lórí ẹ̀. ẹ ẹ sinmi wo arábìnrin títí gbogbo àsìkò tó ń lò lókè pẹ̀ tẹ́bìrì rẹ̀ ó fi bọ́ má jẹ́ kí n rí ọ pẹ̀lú àbúrò mi dé dání mọ́ tí n bá rí ọ pẹ̀lú ẹ̀ nítorí rẹ bá rí kó fara mọ́ ah. ọgbọ́n ó yí ọ ó mi o ó sì yé mi náà ó yí ọ. bẹ́ẹ̀ni ìní dé àyè mọ wọn ni dé ìmọ mo fi dá yín lójú. ọ̀ya ló la bàbá yìí. adéyọ̀nká ìyá òòrùn mo ṣèdí fún yín o. wọ́n bẹ̀rẹ̀ ń bọ̀ ọ lọ. ṣàjẹ́ ó kọ́ wà bẹ́ẹ̀ ni. Ah, sọ́rí. eléyìí bọ́ sí ẹ lọ́wọ́. àwọn tá a tá a tá a jà. eléyìí àwọn ọmọ òkú akíkanjú ni mí. Ah, akíkanjú.

sorry oh, oh, oh. sorry. òpè mi. eléyìí tá wà nù rẹ̀ yìí ah. ọ gbà wípé kékeré kọ́ ni ah. Ah. bẹ́ẹ̀ ni. ẹ ń fi mi wé ike nù ẹ ń sọ pé aya ẹ̀gbọ́n mi ga. aya ẹ̀gbọ́n rẹ̀ ga nìyẹn aya ẹ̀gbọ́n rẹ̀ ga nìyẹn. fọkàn rẹ balẹ̀ sọ mm. táǹtà yìí yóò gbà bí àyà ẹ̀gbọ́n rẹ bá ga tán àyà tiẹ̀ gan bọ̀ àga. wo dákun tayo mi mọ fàwàdà sí yẹyẹ iná ọ ní dúró mú bàtà. Ah, ẹ̀gbọ́n mi mo jẹ́rìí. èmi ọkùnrin ọkùnrin mẹ́ta ah, ṣé ọ̀pọ̀ ọmọ àbọ̀ ọ̀gbọ́. pé kí ni o. ẹ̀yin ò sí ìlú ìjẹta ẹ wọ̀rẹ́ ẹ̀yin dé la ní ah, ẹ̀yin ò rẹ́sì rẹ̀ èmi ni ọmọdé ò mẹ́wẹ́ kò mọ̀wé ajẹ́wẹ́ lọ́wọ́ ọ̀tún ajá òwe lọ́wọ́ òsì a sì fi hàn afẹ́wẹ́ hàn a sì fowé hàn ọpẹ́lọpẹ́ àkànbí ẹkùn ó ṣe inú ilé adìyẹ dẹ̀tùnú ni eh, bó bá ṣe inú ìgbẹ́ni sẹ́kẹ̀tì ní ìfarakaṣá yóò ti fara kọ́bọ̀n àkànbí ẹkùn lọ́gbà alẹ̀ ẹ wá gbọ́ o kéyìí jẹ́ kìlọ̀ fún gbogbo yín o ògúnrìndé ọ̀rẹ́ mi ó ti jẹ́ kí n mọ̀ wípé èyíkéyìí tó bá ilé tasẹ̀ àgẹ̀rẹ̀gbòrò ọ̀gbẹ́ ẹ máa sá fún mi o bí n bá ti pàwọ́ nídìí ayò báyìí bẹ́ẹ̀ náà ni n sì pàwọ́ sọ̀run. à ń tayọ àtayọ síwájú ibi à ń pa ni. ẹ kò sàgbéjẹ mọ́wọ́ kò sàgbéjẹ mọ́wọ́. ọ̀rẹ́ wa tayọ kì í ṣe bíi tèmi bọ́ọ̀ bá ilé tasẹ̀ àgẹ̀rẹ̀ ń de ayò yìí ń nà ọ́ ọ̀ ní dúró mú bàtà rẹ̀ sọ́ọ́ mọ̀ pé yìí ń tún sọ ta. sọrí. sọ wulẹ̀. n pa ọ ọ gbúrò ara rẹ. báwo wọ́n jọ lọ. sọrí sọrí òwúrẹ́ o òwúrẹ́ o fọkàn rẹ balẹ̀ àbúrò mi. Ah, ọ jẹun wo bi tọ́ ti káyò òun. òpin àwọn àgbẹ̀ tá a fún mi. èyí náà rèé. Hmm ẹ ẹ mọ nǹkan ojú mi lè yẹ ti tayò yìí tán àmọ́ n fẹ́ sí amú nǹkan lé èyí bọ̀. bọ́ ọ bá ṣe báyìí lo èmi mo lé ọ lọ́wọ́ ah, hmm, hmm, hmm. èmi mo lé ọ lọ́wọ́. wo ọ̀rẹ́ wa mọ́ lọ iná yóò gbòòrò ara rẹ̀. ọ̀ọ́dídìrín ẹni gọ̀gbé sọ̀rí. àwẹ̀ tá a wà yìí. àwọn onú ògiri tó giri ní egungun onú ògiri tó giri ní. ẹ bàbá bàbá bàbá o ẹ ǹlẹ́ bàbá bàbá. ṣé o sí. bàbá ó wà o. kí ló dé. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹ̀sìn tí mo ṣe ń jẹ dà látọ̀dọ̀ dàda ọkọ adéwọ̀nkẹ́ ló ti wá. ẹlẹ́mu. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rẹ́ mi yìí ló wá ń sìn ló wá sọ fún mi òun sọ pé òun bọ́ láti dé ayò ó sì gbọ́ gbogbo ohun tó ń wí pátápátá tí dàda ńlá ti máa sọ wípé òun lòun wà nídìí ọ̀rọ̀ tèmi òun lòun lọ fi oògùn sórí kẹ̀kẹ́ tí mo fi gọmọ́ kẹ̀kẹ́. bó o ní wọ́n ṣe mọ́ ọ ọ̀rẹ́ mi ló ṣàlàyé fún mi bàbá. mo bá ṣe bọ́rọ̀ ti rínú. bẹ́ẹ̀ ni bàbá o tí ì lérí ìbá ẹ̀mí gbọ́ kódà ètò ń lérí lè kà mọ́ ni bàbá. ó ń fira rẹ ṣeré ó ń fira rẹ ṣeré. bíbo bàbá ẹgbẹ́ tí mo ní ọjà ń kọ́. ẹ mo ti já bàbá àmọ́ ó kù kan tí ó fi pé. ìkan tó kù ó fi rùngbọ̀n rẹ dí. àmọ́ bàbá láfikún Jàjà Láàjì tún máa sọ nínú ìlú yìí wípé ẹnikẹ́ni tí ò bá ti fi ọwọ́ rẹ̀ síbi tó yẹ kó gbé gbogbo wa pátápátá lòun ò fi jófin nínú ìlú yìí àti wípé Ògúnrìndé gangan òun ló ń ṣe alátìlẹyìn fún bàbá. Hmm. ẹ̀yin kí wọ́n fẹ́ẹ́ bájà èmi ni olóòní òsì rànà mú ọ̀la ni bàbá àgbàlagbà ẹ̀mí wọn ò gbé ẹ gbọ́ ó yá àfẹ́ra lọ wéwé tí mo yẹ wá lọ wá. lọ wá lọ wá. àpáàdì tògiri tògiri ni ìrúlá oríta kèrègbè òfìfo kàràgbá oríta kèrègbè òfìfo mo jáwé túdé ìmọ̀ wọn òfìfo. omi fún tọ́ tèmi nìkan. ògúnrìndé hmm? ó má ṣàájì omi funtọ́ àjì náà ló dá kárìwá méjì mọ́ pàdé ìgbà <laughs> náà lọ̀rọ̀ wọn tó wọra wọn létí pàápàá jùlọ ó yẹ kó mọ̀ pé tí n bá wá lọ́jọ́ ọ̀sán ọmọ tójú mi ò rí àsìkò tó dáa náà mo wá yìí. <laughs> ṣé má tàn hmm? ìfẹ́ rẹ ti ń gbilẹ̀ lọ́kàn mi. nítòótọ́ inú mi ò bá mọ̀ dùn tó bá jẹ́ pé n tó sọ bẹ́ẹ̀ ló ṣe rí àwọn ah, ọmọ gbájú wọn mọ̀ gbáyọ ni o pàápàá jùlọ tí bá ń wo ẹyinjú rẹ ojú rẹ àmọ́ dá lọ́rùn n ò ṣeré o bó ṣe rí ló ka àyà mi mo ṣe wí fún ọ inú mi wàá dùn tó bá lè jọ rí bẹ́ẹ̀ torí pé èmi gan nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ <laughs> ó ṣeun aya mi olódùn <laughs> ah, táyé tíátà ayé rẹ̀ ó bàjẹ́ ó ṣẹ́bọn. ọwọ́ mi lẹ́mí rẹ̀ ó bọ̀ sí èmi mo wí bẹ́ẹ̀. ìwọ tó o bá táyé wá ó tún yàn. omi ó ti kàbùkù lónìí o. bàbá mi bàbá mi bàbá mi bàbá mi ẹ bá ń gbọ́ ẹ bá ń gbọ́ bàbá mi kí ló dé. wọ́n ní pariwo. wàhálà ti wà o. Ògúnrìndé. kí ló dé. ti wà o. kí ló ṣe ọ́. ibo ló ti ń bọ̀ fọkànrẹ́ balẹ̀. bàbá mi ọ̀dọ̀ bàbá àkànbí ẹ̀kún mo ti ń bọ̀ o. àkànbí mi òfin fún tọ́ ni mo lọ wo fúnra ẹ̀ ló sì sọ fún mi pé bàbá òun ò sí ilé ó ti lo ọkọ̀ ọdẹ nígbà tá a sọ̀rọ̀ ó ti mo gbọ́rọ̀ kan nígbà tí wọ́n bójú ẹ̀yìn bàbá omi fún un yìnbọn fún mi o. ìbọn. kódà ẹ má jẹ́ ntọ́yìn bàbá mi tí ìfàsẹ̀ gbogbo ń tẹ̀sẹ̀ sí mi lára gẹ́gẹ́ bí ọmọkùnrin ọmọkùnrin yóò ti lọ o àmọ́ ìbọn ti bọ àlàní o. àlàní. bẹ́ẹ̀ni o. ìkọ́nú ẹ̀ṣọ́ rẹ. bẹ́ẹ̀ni o ti balẹ̀ o àlàní ti balẹ̀ àlàní ti kú o. àkànbí ẹkùn ló bọ́ọ̀lù ọ. òun ló kí ló dé àkànbí ẹkùn ó wà kọ́ mi lẹ́yìn ọ̀kọ́ ọ̀kọ́ ṣoṣo bírobíro tí mo bí rèé ṣé gbogbo wa ṣe báwọn lọ kí ló pè mo ṣe fún ọ o pé kó lè ṣáúṣá ẹni ó gbé tọwọ́ rẹ̀ jùlẹ̀ ó gbé lẹ̀ àkànbí ẹkùn àmọ́ dá mi lójú wípé tó ń wá nídìí akọ́ṣu ó kàn dé ewùrà ọ̀wù àkànbí ẹkùn àbí ó gbàgbé wípé àkókò ló lodó gbígbẹ́ ni bí kú ò bá polóbùrò mi wọn ò ní sin lọrin ẹ̀yin mọdẹ o ẹ dúró wá bí èsì bá kọjá kẹ wọn ọmọ mi Ògúnrìndé fọkàn rẹ balẹ̀ ikú kan ò ní pa ọ́ lójú ìgbà ikú kì í pẹ́ta lójú ìran wọlé lọ. ọ̀yá já owó oúnjẹ lọ. kò rí àmì ara ń sọ mí ara ń fu mí ó jọ bí ẹni wípé àwọn ọmọ adarí wọn fẹ́ ṣòro lémi mi ò sì fẹ́ ká kó sọ̀wọ́ wọn. Ah, ṣáwa ní jẹun ni. Ah, kò rí ohunkóhun tá a bá rí lágbègbè wa jẹ́ àjẹ jẹ́ àjẹ koríko jẹ́ àjèso ká má bàa kó sọ́wọ́ ọmọ adarí wọn ká lè sún ọjọ́ ibi síwájú. tó bá jẹ́ bẹ́ẹ̀ já lọ bùtẹ́ wa. ṣé wọn kọ́ mi. abájọ. ẹran lògùn mú lẹ́dẹ̀ mi lami ara fi sọ mí <laughs> ògùn ni ó mẹran mọ́lẹ̀ ògùn ni ó mẹran mọ́lẹ̀. 要继续，那里。 kíá rèé kíá rèé ah ah Ògún kí O dé ó ti pẹ́ rán lẹ́dẹ̀ẹ́ mi kí n gbẹ́ràn. kọ̀ á sí tó jẹ́ pé ààjì ló ní àyìn ló fi pàdé mi pẹ̀lú rẹ̀ sí. òkùnkùn ní bínú olólùfẹ́ mi ó sì mọ̀ pé wọn ò bá ìyá mi tajà tí màá darí sílé wọn ó sì dáná fún ìyá mi kí n tó lè rebi kan. ẹ eh, aya mi n ò mọ lè bínú sí ọ ọ ṣáà mọ̀ pé ibi tó bá wù ẹ́ fùfù ní darí ìgbẹ́ sí ibi ọwọ́ abọ́ ayẹni ní darí ẹni lọ. ojú ló kán bòjì bó pẹ́ bóyá òun ń bọ̀ wá bẹ́ẹ̀. aya mi o ṣáà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ. o ò nífẹ̀ẹ́ mi tó bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ. ọmọ ẹ̀bẹ̀ kan ní ń bẹ̀ ọ́ dákun mo kọjú mi sórun alẹ́ èyún nìkan ló lè mẹ́mú mi lọ. elédùnwà ò ní jẹ́. Hmm. ẹ wo ọmọ adarí ọrùn olólùfẹ́ méjì ní fífẹ́ hàn síra wọn yìí sì jẹ́ wípé ìkan nínú àwọn ọmọ adarí orin náà ló ṣe ẹ̀mí ọkọ mi légbodò ìyẹn ni pé ọmọ èèyàn nìkan ló ráyé wá ọmọ ẹranko nígbẹ̀yìn. Ah. sọ fún mi pé àwọn ènìyàn adarí wọn wà nítòsí. kọ́ẹ́rì hmm. òótọ́ lórí gedegbe. àwọn ọmọ adarí hurun àwọn tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ àná di bá mi kò jùmọ̀ tó mọ́ ṣe báwa la rí wọn tá a ṣe nǹkan kan bó ṣàwọn ni wọ́n rí wa ni bí wọ́n ti pa wá ni wọ́n máa wá. bẹ́ẹ̀ àánú tún wò ó àdúrà ní káwọn aṣáàmà gbà kéde àṣàmà ṣọ wa. Hmm. ó ìta ṣe ní ìdógẹ dáwọ sí gbogbo wa. ìpanú ìfẹ́ tó wà láàrin mi pẹ̀lú rẹ̀ wò wá máa lọ kí n lè pa ọ́ lẹ́sẹ̀ dà. tẹ ẹran mi náà mo ti ń bọ. tó o sì ríṣẹ́ jẹ́. Ah. <laughs> ẹ̀yin náà mẹ́ni ẹni èèyàn yín ó tún fẹ́ máa tàn mí o bí mo ti ń yí sébè bẹ́ẹ̀ ni ń yí mi sí poro èmi náà yá takùtì mo rí ìgbà o. ó sì ń bẹ lọ́wọ́ rẹ̀. ah ń bẹ lọ́wọ́ mi ṣé ń lọ rèé mú wa. kò tó bá kò tó bá ó ti wà lọ́wọ́ rẹ̀. ó ti ń bẹ lọ́wọ́ mi. kó lọ kó lọ kó lọ wá wá wá wá

ẹ dákun ewu rẹ mi ò jàre. àwo obìnrin a máa kó rẹ̀ ń dojú ọkọ sẹ́wọ̀ ló ṣe tójú bá mi lọ. bàbá bí sá. bàbá tí ń ṣe bá mo mọ bí ẹ ń dọ̀. báyìí bọ́ bí. <laughs> bọ́ bí bọ́ bí ẹ̀yìn. ó tó jẹ́ mẹ́ta rẹ̀ náà. tánu. ẹ ti ṣe yóò ti ṣe. àkànbí ẹkùn ọ̀rọ̀ tó dá mi ni mo dá o ó wò mí sùn sùn sùn sùn ó sì kàn mí lẹ́yìn ọ̀kan ó wá wọ̀ ọ̀tún ó wò sí ó wá da ìkorò sínú ìdùnnú mi nítorí pé ó pẹ̀rọ nínú igbó ó sì pa ọkọ mi dànù bóòlù ojú náà ò ní títà ni ọwọ́ á sọ mí dẹni tó ń relé tí ò délé ó sọ mí dẹni tó ń rọ̀nà tí ò dọ́nà èmi ànútún alápàǹdẹ̀dẹ̀ tí ń kọ́lé ẹ̀yìn mhm. mo wá kọ̀ òun lè kọ́lé òdìdẹ mọ́ ah! ọmọ adarí wọn àmọ́ òní nínú mi dùn jù nítorí mo ti gbẹ̀san oró tó ń lára mi èmi alẹ́ràwọ̀ tún alẹ́kùnúgbà wọgbó ọ̀yà èmi ò lè fàfà àwọ̀dù èmi ò ní farare lọ. Ah! baálé mò ń gbóhùn èèyàn ẹ̀yìn àti talẹ́gbẹ́ wọn sọ̀rọ̀. ó rẹ́ nìkan kan kọjá wọlé lọ́ntì yẹn. ẹ ẹ jẹ́ ń jíṣẹ́ ẹ jẹ́ àrán mi. Ah! Oh! Oh! wọlé lọ́ntì yẹn. àkànbí ẹkùn òkújọ bí ooo. ọ̀rọ̀ gbàgbọ́ lọ́jà ìyá ogún ọdún gbóná dandandan ìjà náà ó yàyà bí omi òkun ìjà ọ̀tọ́ nìkún ogun ò sí mi. láàlú ògiri oko láàlú ògiri oko ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún láàlú ògiri oko lájọmọ̀ látọpa. La òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ èṣù abilù mo ti pè ọ́ lẹ́ǹkíní o ò jẹ́ mi mo pè ọ́ lẹ́ǹkejì o ò jẹ́ mi mo fẹ́ pè ọ́ lẹ́ǹkẹta o mo fẹ́ kó o bá mi là á bí ṣe làrókò tó gbàbọ̀dè bá mi dáná fún yá kó o fa kó tó gbọ́ tí fún mu èṣù abilù ooo ó kárí èṣù àbìlù ó ṣeun wọn ò jẹ́rìí ọfín o wọn ò fọwọ́ pọ́jú dàrẹ́ àkànbí ẹkùn lóní gbogbo ohun tó kì í jẹ òun ọmọ ṣe ó ṣeun ó ṣeun ó dá báwọn bó bá kó o lágbára ayé nígbà tí a bá rán àbìlù sí ọ ò mọ̀ pé ẹnìkan kì í lágbára kò kọjá olódùn. èṣù àbílù mo dúpẹ́ lọ́wọ́ rẹ. wáwá lọ́dẹ ayé olùkú èlé lọ́dẹ ọ̀run o. Ah! Ah! ìwọ ni ògúnjọ mi. mo rí ọtún mo rí ọtún ìgbẹ́dùwẹ̀ ọ̀tá rẹ̀ dùgbẹ́ ìfèrè ọ̀run ó dùgbọ́n lónìí òní olónìí gangan lórí pín orí pín lónìí òní olónìí gangan ló bọ́ fún ọ ó ti bọ́ ha òní náà ni kò ní dọ̀la òní ni kò ní dọ̀la òní rẹ̀ ò dé òní rẹ̀ èmi ló dé kí ló ṣe ọ́. lọ́sẹ̀ mi. kí ló dé tó o fẹ́ sọ́ra rẹ dakilápá tí ń so pàǹpá rẹ̀ bónílẹ̀ o tún ṣe tán o tún retí baba kó wá ta pàǹpá ó gbàgbé pé mi ti dàbàtì àlàpà tá a pa tì tá a lè pamọ́ ni tó wá ń ta pàápàá. òní olónìí làlàpà rẹ yóò dàmúgun ewúrẹ́ ah! èmi mo wí bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni ọ̀sán mo níwọ̀n gi èyí mo níwọ̀n tì ìtàkùn ìpògì ńlá ayírawa ìkànnì ẹ̀fẹ̀ òjìkan ní kùtùkùtù tí sọmọ wú dèrè jẹrẹ síbi tó wà ó jẹrẹ síbẹ̀ tiẹ́tiẹ́ jẹ́rí ìwọ àwẹ̀ ah! olódùmarè akàn tó pọ̀ wọ́n ṣe mí ò lórí lọ́wọ́ ejò tó pọ̀ wọ́n ṣe mí ò lẹ́sẹ̀ ọ̀pọ̀lọ́ tó lóun ó ṣe mí ò ní rù òdìjọ́ ẹ bá rọ ọmọ lẹ́yìn ejò kẹ́ ẹ tó lè rí mi mú òtété òní ni kọ́nọ́kọ̀nà kọ́nọ́ wọn ẹ jẹ́ kápá ó gbé bí apá ń gbé kẹsẹ̀ ó gbé bí ẹsẹ̀ ń wà ìbàdí mi ò dàpọ̀ mọ́ra mi ọrùn mi ò gbórí dúró ara mi ò jẹ́ kẹsẹ̀ ó ó yẹ parapọ̀ ẹ̀dì kan dódìdí. níwọ̀n àkànbí ẹkùn mo jẹ́ ọ òní ni kò wá ní dọ̀la kí ló fẹ́ sí ọ eré mo bá wà wọn ò bá ti jà wá. mo mọ̀. ó tán bí ó tán. ó kú ọ kú ọ. kí ló kù tó ṣe. èrí ọ̀run ló fẹ́ jí ọ ní kùtùkùtù wà yìí. Hmm. bẹ́ẹ̀ ni mo wí fún ọ takété rẹ níbi tá a wà yìí ọ̀run lọ takété sí. Hmm. bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ó do ní ṣìṣe ṣìṣe àkànbí ẹkùn ṣìṣe lónìí ó di oníṣìṣẹ́ ṣiṣẹ́ mo pọ́ òṣìṣẹ́ lónìí ó di oníṣìṣẹ́ ṣiṣẹ́ òṣìṣẹ́ lónìí wòmí wò àdífá fún òjò rabata nígbà tó ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sí sálú ayé nígbà tí òjò fẹ́ rọ̀rọ̀ àìdá òjò rọ̀ àmọ́ ọlẹ̀ mẹ́gbẹ́ ògiri omi ní ń poró ná òjò kàtàkàtà ní ń poró ọ̀gbẹ́lẹ̀ iná ògbọ́rọ̀ ń jọ sí wọn kọjú rẹ̀ sómi ó yá o òjò o ọ̀dẹ́ o omi o ìrìn àwò. éjì o wẹ́líwẹ́lí o ẹ̀rọ̀ wá ẹ̀rọ̀ wá ẹ̀rọ̀ wá ẹ̀rọ̀ wá ìràwé kì í dájọ́ ọlẹ̀ kó súnkè. ẹ̀rọ̀ wá oyè ẹ̀rọ̀ lẹ́lẹ́ ìgbọ̀rọ̀ lórí ẹ̀rọ̀ lé lórí ẹ̀rọ̀ lé lórí ẹ̀rọ̀ lé lórí. Ṣàngó olúkòso àyàrá náà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun akọbí ah! ẹkùn ọlọ ikú ni bó o kúrò níyìn ikú ni bó o gbọ̀rún alákejì lọ ikú ni ọgbẹ́ kẹ́gùn rẹ̀ ó tàkìtì ó pọ̀ òun ó fọrùn ṣẹ́ àní bó bá fọrùn ṣẹ́ kí ni ó dẹ̀ ọ́ náà òun ó kú. ó wá lọ wàyí irun bí lọ nílẹ̀ yìí nù àṣeyìrí lọ nílẹ̀ yìí nù òfò àtàdánù ti lọ nílẹ̀ yìí nù ó ti lọ ó kárí àmọ́ wá gbọ́ o látòní lọ mo fẹ́ kó o mọ̀ yìí pé ìpàdé egúngún àtòrò ó tún dọ̀rùn alákejì gba gbogbo àwọn kinní wọ̀nyí jẹ́ mo ti gba gbogbo àwọn kinní wọ̀nyí. mo fi lówó inú mo yẹ wò gbogbo àwọn nǹkan ńláńlá tí mo jogún lọ́wọ́ àwọn baba ńlá mi mo fi hàn yàn ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ẹ má fi lówó àfi yàn ẹ ṣọ́ra. ó dùn ẹ̀yin tèmi bó láyé yín ò ní àyà mi kọ́kọ́ já mo rò pé ẹ fẹ́ páyé yín ò ní dání ah, ẹ kú ìnáwó ẹ̀yin tèmi gẹ́gẹ́ mo ṣe sọ fún yín lónìí jíjẹ mímu wà ẹ ti mọ̀ pé bàbá ìyàwó àti ìyá ìyàwó yìí àtòtílétọ̀ ni wọ́n ìtẹ́ jẹ gbogbo rẹ̀ náà ló wà lónìí lónìí kó tó di pé a mọ̀mọ́ wa obìnrin takuntakun akọrin bí ẹni láyin mọ̀mọ́ wa àṣàbí ọ̀jẹ̀ ẹ máa fún ọ látẹ̀wọ́ torí ọlọ ẹ máa pàtẹ́wọ́ fún ọ ẹ máa fún ọ látẹ̀wọ́ ẹ máa fún ọ látẹ̀wọ́ ẹ máa fún ọ látẹ̀wọ́ àṣàbí ọ̀jẹ̀. ààrẹ ọba ẹ kó ẹ̀yà àwọn ọmọ ẹ̀yàwó òní mẹ́ni yóò lóyún rẹ̀ ó sì bí láyọ̀ ọba mi òkè ọba mi ìsàlẹ̀ oníjà tó fẹ́rù èyí sàṣemọ gbogbo wa ìbàdàn ìṣẹ̀lẹ̀ ìjọ kan máa lọ́wọ́ ìyá mi àṣàbí okó ẹ̀yà àwọn ọmọ àti ìyá mi àbíkẹ́ gbogbo yín mo kí o àṣàbí òkín mo lé ò lólódì ọkàn ẹkù náwó àwọn ọmọ ìgbà tí ń dùn yọ ọlọ́run ọbọ oníjọ tán ọmọ ọdún sí ọmọ ògiri ìgbẹ̀dú tá a bá wá rántí ẹni tó wà nílé ayé yẹ ká máa rántí òkú ọ̀run tó ti bó tẹni lọ bàbá wa kan bí ẹkùn tá lọ ní gọgọgọgọgọgọ bí ẹni tún mi lọ́rùn kò lè dá mi lóhùn ṣe ti lọ ìwà tí tí wọ́n ń ṣe kélekèle wọ́n ti wá papọ̀ ó ti di ẹyọ kan gbogbo àwọn ọmọ ìlú yẹn ló ti ń lọ ìlú òyìnbó wọ́n á lọ Amẹ́ríkà wọ́n á lọ London wọ́n á lọ France gbogbo nǹkan tó dáa ló ń wọ ìlú yẹn ìlú yẹn ti di ìlú gidi tó bá délẹ̀ olújì ń sìn yín ilé ńláńlá ló wà ń lu yẹn ṣàṣà lọmọ ńlẹ olújì tí ò ṣoríire ní kọ́ńtì tá a wà yìí tí ọkàn wọn balẹ̀ gbogbo nǹkan ló dáa fún wọn ẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ǹjẹ́ mọ̀ pé ọdún tá à ń sọ yìí ọ̀tún la lọ́dún ọ̀hún lọ. Ah, ìyẹn ọdún ọdún Ògún tẹ ní wọn parapọ̀ ṣe. ọ̀tún la ni. ẹ bàbá ẹ jọ ǹjẹ́ ọdún tí wọ́n ń ṣe ṣé wọ́n máa ń gba àlejò láàyè láti wá wò wọ́n. <laughs> wọ́n ń gba àlejò láàyè gan ni àlejò gan ni wọ́n nífẹ̀ẹ́ sí jù èmi gangan àtàwọn ọ̀rẹ́ mi mo máa kó wọn lọ bẹ̀ ni tá a jẹun tá a máa gbádùn wo wọ́n ṣe máa ṣeré nìyí táwọn ọmọ àwọn ọmọbìnrin kéékèèké wọ́n máa ṣeré àwọn ọkùnrin kéékèèké náà wọ́n máa ṣeré. <laughs> Eh, eh, eh, ah, ó dá ń gbà yẹn. bóyá <laughs> káwọn náà kú bá yín débẹ̀. àbí. kì í ṣàyín nìkan àtàwọn ọmọ yìí gan káwọn kankan fojú ara wọn rí. ó lọ ó dà bàbá yìí sí. ẹ má jà mọ́ o ẹja ogbó kì í ṣe nǹkan dáadáa o ẹ má jà mọ́ látòun ní lọ. bàbá yìí sí àgbà tó yín dà gbọ́ sà ẹ Folúkẹ́ mi ìjà mọ́ bàbá ẹ̀ ìjà mọ́ bọ́dé inú mi ti yọ sí ẹ ṣó ti gbọ́ Fọláṣadé ààrẹ ìrìnà ẹ̀rọ àtúnbọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjà mọ́ ìjà ti parí ìjà ti parí ẹ ṣé bàbá. àwọn ọmọ náà wọn ò jẹ nìyí ẹ jẹnu ọlá ọkàn yín á ìlú wa yìí kò ní dàrú ẹjọ́ mi ò fẹ́ gbọ́ ó yẹ bàbá ẹ jẹ́ ká wọlé kí àwọn náà ṣàyẹ̀ lé ìdásí parí ẹ̀yọ́ ẹ̀yọ́ wọlé wọlé ṣàdé bàbá ẹ ṣé o. bàbá. <clears throat> ṣé ìjókòó wa yìí ṣé kò ṣé kò yẹ wá báyìí. ẹ wo irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ẹ mọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ mọ́ a fẹ́ jà mọ́ ẹ wo ẹ ọ̀dà ibi tá a lọ ń jẹ tàbá olóṣèlú lójú yẹn bó bá jẹ́ àwọn òyìnbó lónìí ni wọ́n á ti gbé lárugẹ jù yẹn lọ gbogbo àwa náà ní nǹkan a ní nǹkan gidi ibi ìjà kí ká pa ìdílé kan kí ogun dé nǹkan kan ni ò jẹ́ kí a ṣe nǹkan tiwa bó ṣe tó àti bó ṣe yẹ ṣùgbọ́n a wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run báyìí o a ti ń lọ sókè nǹkan tiwa náà ti ń gbé lókè a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjókòó tòní ayọ̀ ló máa jáde ńbẹ̀ kò ní já sásán. àmín àmín. Mm-hmm wo ẹ̀yin ọmọ ayé yín ọ̀dà sẹ́yìn náà rí nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ẹ rí àwọn ọmọ gebiti náà bọ́n ṣe ń jó bọ́n ṣe ń yọ̀ orí ẹgbẹ́ bọ́n ṣe ń ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ mọ jà mọ́ kẹ̀kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀ yóò dáa fún wa. àmín àmín. bọ́dé <laughs> ọ̀rọ̀ á ṣe nígbà tó mọ nǹkan kan irọ́ sì lọ pa <laughs> ẹ kí òbí yín mọ̀ so that a lè jọ máa bára wa sọ̀rọ̀ nǹkan tí ẹ̀yin ọmọdé gan mọ̀ nígbà míì ọwọ́ àgbàlagbà lè mọ̀ mọ̀ ṣó yẹ yín ẹ àyè yẹn ọ̀dà. ẹ bàbá ṣẹyìn láàkọ́ náà ẹ jẹ́ kí n kọ́ dúpẹ́ lọ́wọ́ yín nítorí orí ńlá àlàlẹ̀ ṣe wà yorùbá bọ̀ wọ́n ní bí ẹni ò bá lágbà ńlé bẹ́ẹ̀ ni pé kò láṣọ lórí ìkọ́ni <laughs> agba tí yìí bá ẹgbà tí yìí tó lè ó tò lù ú. Ah, bàbá tó tó ṣe bí òwe bàbá ká ní pé kò ṣe yìí ni lẹ dá sọ̀rọ̀ wa ibi tá a wí ìkọlà màmá wí lónìí torí nínú mi mo ti lérò pé bó jẹ́ pípa ni kí n pa wọn. Ah. ó ní àmọ́ ẹ wo ilé ìtẹ́wà sọ báyìí ẹ tó wọdún oògùn tí wọ́n ṣe ní ìjẹta tẹ kó wa lọ very very interesting very very interesting kẹ́tọ́ wá wo <laughs> Baba? èmi pẹ̀lú Fọláṣadé kò ní jà mí tẹ́lẹ̀ a ti dọ̀rẹ́ báyìí as a matter of fact a ti jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni láti tẹ àwọn ọmọ wa ní eléyìí tó jẹ́ bọ̀dì mo bá bọ̀dì sọ̀rọ̀ òun bá ìfolúkẹ́ ọmọ tèmi sọ̀rọ̀ wípé kí lè fẹ́ yìí méjèèjì wọ́n ti jẹ́ ká mọ̀ pé wọ́n fẹ́ fẹ́ra wọn ah, nígbà tí sọ fún wa gbogbo ìjà tá àsìkò lórí ẹ̀ àwọn náà sì ṣe kí ni àdìfọwọ́sí mo gbọ́ Folúkẹ́ ẹ ti gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sàǹkọ́ tí dáàdi àti bóyá bá ti fọwọ́ sínú ìlànà ṣe. ǹgbọ́ bọ̀dé. ìgbà tí dáàdi àti mọ́mí tó ti fọwọ́ sí mi ká máa béèrè àníyàn wa. <laughs> ìwà tẹ bá ṣojú mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ bí ìgbà tó mọ gangan <laughs> ní agbára Ọlọ́run ìgbéyàwó yín kò ní jẹ́ ìgbéyẹ̀yẹ̀ o. àmín àmín kò sí nǹkan tó kù mọ́ nígbà táwọn ọmọ méjèèjì ti nífẹ̀ẹ́ ara wọn tí bàbá tó dẹ̀ nìkan máa fẹ́ra wọn náà tóun náà ti gbà kọ́ fẹ́ra wọn tó kọ́ máa bá eré àníyàn lọ ló kù. n tó yẹ kí n ṣe mo ṣe òwe ẹ̀yin ọmọ ayé yín náà ó dáa àmín ọgbọ́n lẹ wá kọ́ lónìí ọgbọ́n lẹ wá kọ́ o tẹ́ bá rí nǹkan tó le lọ́kàn yín tó ń da inú yín rú ẹ òbí yín lọ ẹ má bẹ̀rù torí pé ọgbọ́n tí ẹ̀yin náà ní àgbà náà á tún rò ó mọ́ tiwọn awádìí odidi kan ayé yẹn ó dáa ọkọ tí ń lẹ́ẹ̀fẹ́ ò ní fẹ́ ọkọ ọlọ́kọ o ẹ ṣe gan folúkẹ́ bọ́dé ọ̀ya ìwà kúnlẹ̀. ọ̀ya ọ̀ya ọ̀ya ẹ gbàdúrà sórí yín. àdúrà tí mo ṣe fún yín jọ sí. àdúrà gidi náà ni o ṣùgbọ́n tòní ní gbàǹkọ́ nínú àdúrà náà ní agbára ọlọ́run ìgbéyàwó yín kò ní jẹ́ ìgbéyẹ̀yẹ́. àmín àmín. ìwọ bọ̀dé òórówó tọ́jú ìyàwó ẹ̀. àmín àmín. nígbà tó o bá gbéyàwó tán ní agbára ọlọ́run kẹ̀ ó balẹ̀. àmín àmín. ìwọ náà jọ mo bẹ̀ ẹ́ ni o má rí ọkọ ẹ fín o má rí ọkọ ẹ fín rárá o. <laughs> ní agbára ọlọ́run ìgbàkígbà tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó yóò lárinrin ọlọ́run ní pa wá fún yín ẹ̀yin náà ní agbára ọlọ́run ọkàn yín á àwọn tọ́jú ìyàwó ẹ̀. lọ́jọ́ oyin sùn dídùn ìwà lóṣù.